ẹ káàbọ̀ sórí ètò wa ètò marital affairs ẹ akáṣẹ wa parí bá ní every time lọ́la ní ìlú ìgbà tí n bá ń sáré ńkọ́. sá. tí n bá ń sáré ńkọ́. àwọn máa lè yí mi àwọn máa rí yín bá náà ni <laughs> ẹ káàbọ̀ sórí ètò wa ètò marital affairs lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa um, mi lè rí mi bíbọ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa uh, ọkọ ilé àbí báwo la ṣe sọ ọkọ mo fẹ́ sọ try sọ Yorùbá ẹ̀ ni. àlè eh, àti ọkọ. àlè àti ọkọ kí ni ìyàtọ̀ èwo ló dáa jù eh, àti èwo tó dáa jù náà àwọn méjèèjì. èwo ló dáa jù náà àwọn méjèèjì ha tó ẹ jẹ́ n tún jókòó mi jọ lórí tọ́pìkì yẹn àlè àtọkọ èwo ló dáa jù náà àwọn méjèèjì àti pé kí ni ọwọ. ọwọ́ nítorí ẹ̀ mo fi sọ fún àwọn àtàwà lórí láìpẹ́ ẹ bá wa ṣí ẹ káàkiri fún àwọn fáwọn tó ti lọ́kọ ni fáwọn tó ti níyàwó ni àwọn tó ń bọ̀ lọ́nà ni oníyàwó mẹ́ta ni oníyàwó méjì ni ẹ bá wa ṣe ẹ̀ fún gbogbo wọn kan wá gbọ́ ẹ ṣe ẹ̀ sórí gbogbo group pé ẹ wá gbọ́rọ̀ lónìí ní orí marital affairs ẹ káàbọ̀ sà ẹ rí kí ni background wa ni. mo ti àánú mo ti rí tẹ́lẹ̀ náà kódà mo ti alihamdulilayi àmọ́ upgrade náà sí ni inshàlá wàá iná júndàrẹ́ láwọn ọmọlẹ́gbọ̀n lẹ́wọ̀n pẹ̀lú ògùn ọlọ́run iwájú láwọn ìlàlẹ́ àmọ́ mi inshàlá. Eh, marital test ní rẹ̀yìn láéláé gbogbo àtàdà wàásẹ̀ náà à ní rẹ̀yìn eh, ìgbà tí marital affairs tó bá ti wá dáa débi kan ọlọ́run ní yọ àwọn adẹ́n sáà ń bẹ̀ ọlọ́run jẹ́ kí àwọn ọjọ́ pé mẹ́. tó láì ní fàkókò ṣòfò bisimilahi rahman rahim wasalaatu wasalaam ala sayidina muhammad wàhálà alihi wasahbati wàmàlúwàlà mo kí gbogbo wa àtàwọn christian tó wà nù wa àtàwọn mùsùlùmí tó wà nù wa àti gbogbo àwọn well wishers wa pé àlàáfíà ọlọ́run orí ajẹ́njẹ́tọ́ ọlọ́run kó mọ bẹ́ẹ̀ ni wa gbé. lẹ́ni it's going to be an interactive uh, session bí olóòtú ṣe sọ. torí pé we want everyone to come out with experience torí pé n ta nídìí jù ń bí ní experience and àwọn olóyìnbó náà ló sọ pé experience is the best teacher ever. Bẹ́ẹ̀ni ìdí tá a dẹ̀ fi ń sọ ilé òun ni wípé a ti dé sẹ́ńtírì tó yẹ pé àwọn èèyàn ò value marriage mọ́ hmm, a ti dé sẹ́ńtírì tó yẹ pé ẹlòmíín wo pé kí náà tiẹ̀ ń fi marriage ṣe gan láyé táwọn èèyàn sọ pé marriage is scam so hmm. ṣé irú àwọn yẹn lẹ́ ṣàlàyé àwọn adùn tí ń bẹ níbi ìgbéyàwó fún tó fẹ́ gbọ́ yé hmm. pẹ̀lú àwọn social group burúkú tí ń bá rìn báwo ló yẹ fẹ́ gbọ́ yé ah, concubine and husband who is the best and what is the difference between them so ní yorùbá wọ́n ní àlè nítorí pé àlè ni hmm. yorùbá sábà máa ń pè ní hmm. concubine hmm. ṣùgbọ́n ní èdè òyìnbó tóyìnbó bá sọ pé concubine obìnrin ni wọ́n ń refer sí obìnrin ni wọ́n ń refer sí as concubine tó yẹ pé ọkùnrin ni wọ́n lè pè ní male concubine àbí kí wọ́n pè ní eh, concubinator. Okay. It's either a male concubine or concubinator. So. But ètò ètò common táwọn èèyàn máa ń ṣe concubine concubine àwọn èèyàn differentiate ẹ̀ gẹ́gẹ́ bí tailor ń sìn for example ọkùnrin ni tailor hmm. tailoress lobìnrin. lobìnrin. Hmm. ẹ̀bọ̀ tailor tailor tailor tó ti mọ gbogbo alẹ́nu òun náà la máa wí kódà lẹ́kìtì lábára sẹ́kìtì for example ẹ bá dé bóyá ẹ̀ ń lọ bá tailor tó jóbìnrin ẹlòmíràn tó wá sọ pé ẹjọ́ à ń bèèrè àǹtí tó rán télọ̀ ń bì so ẹni pé so kí ẹ má bínú sá ẹjọ́ ẹ mọ bá wa ṣe ẹ máa pé nice topic là ń sọ lónìí ẹ mọ bá wa ṣe rẹ ẹjọ́ ẹ pa àwọn èèyàn wọlé ẹni tó ti máa rí i pé ẹ wá gbọ́ yàtọ̀ tó wà àti ọkọ gbogbo àwa táwa ń bì lónìí ẹ mọ bá wa ṣe rẹ. so àlè ọkọ èwo ló dáa jù nù wọn ẹlẹ́ẹ̀kejì kí ni ìyàtọ̀ tó wà àmì èjì tá a bá ń sọ pálè kí ni ìyàtọ̀ wọn tá bá ń sọ pé ọkọ kí ni ìyàtọ̀ wọn. alákọ̀ọ́kọ́ dictionarily torí pé this is an educative class or educating class rather so we need to educate ourselves at all times. ẹ má wàá bínú pé a lè máa sọ̀rọ̀ kankan máa tún sọ lẹ́ẹ̀mejì torí pé ọlọ́run ní wàá fi tẹ àmì àwọn afáàní wàá fi tẹkẹrọ́rì fawahid àǹfààní pọ̀ nbí kéèyàn máa tún nǹkan sọ so hmm. tó bá gbọ́ lẹ́ni tó tún di jọ́mi tó tún gbọ́ tó bá ń gbọ́ ṣáṣáṣá Kini yẹn ò ní kú the the thing will be part of one. Bẹ́ẹ̀ni so dictionary li tá a bá sọ wípé concubine so ẹ̀ ọ̀gá mo ti sọ fún wa pé concubine obìnrin ni ó ń rìn fáàsì sápòkùnrin ni yóò jẹ́ concubinator or a male concubine. now a sexual partner especially a woman ṣẹ́rí a a a a sexual partner especially a woman to whom one is not or cannot be married to. Hmm. ṣètìlẹ́ báwọn ìyẹn ni pé ẹ̀rí ẹni tá à ń pè ní àlè pàápàá jùlọ obìnrin òun náà ni obìnrin téèyàn máa ń bá lò tó yẹ pé kì í ṣe pé bóyá èèyàn fẹ́ fẹ́ hmm. just to satisfy one's sexual desire that's all. Hmm. níbo míì wọ́n á máa pé wọ́n á máa dá a sọ ni pé a woman who lives with a man but who is not a wife Hmm. ìyẹn ni pé tí obìnrin bá ń gbé lọ́dọ̀ ọkùnrin kan tó o bá ti ṣe nǹkan tó yẹ kó o ṣe lé lórí concubine nínú ilé rẹ hmm. kò ìdìyàwó ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ a woman kept and held for sexual service àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa tí wọ́n gbọ́ ọmọ ọ̀dọ̀ sílé tí wọ́n sì máa bá ọmọ ọ̀dọ̀ wọn sùn irú irú ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ concubine hmm. so ẹ wàá rí wípé àwọn tí wọ́n wá ń tí wọ́n ń ròyìn àlè tí wọ́n ń fún àlè ní kudos over the actual husband àwọn nǹkan kan ni wọ́n dúró lé lórí. nínú àwọn tí wọ́n dúró lé lórí òun náà ni pé ṣe ti rí àwọn ọ̀rọ̀ kan bẹ tó yẹ pé ẹ̀sìn ló lè yanjú ẹ̀. Hmm. àwọn nǹkan kan bẹ tó yẹ pé it is when you are into the marriage ló wà rí pé ah àṣẹ nonsense ni kínní. Hmm. now wọ́n wá block ọ̀nà méjèèjì yẹn telling us religion is a scam, hmm. telling us marriage is a scam. so Two, those two things that can fetch solutions to the problems which we are discussing. What's sọ fún wa pé scam so àwa ní wo bẹ̀, ìtumọ̀ ẹni ẹ, so àwa wà no problem here. believing, thinking we are living a rational life. Meanwhile, we are living in an irrational life. Chairman, one year to an angry man, the food is for serves to be the best so àlè eh, nìyẹn nínú alukur'an kò sí tó jọ máa lè àwọn ò rí nǹkan kan kà tó jọ máa lè nínú hmm. alukur'an ṣùgbọ́n màá padà ṣàlàyé àwọn kankan níwájú but nínú bíbélì ẹ má bínú comparative student ni mí èyí màá máa wọn kankan tó yẹ pé at least láti lè bọ tírẹ̀sì tí mò ń sọ nínú bíbélì I think in the book of uh, Genesis chapter twenty-five verse one the book of Genesis chapter twenty-five mi ìfẹ́ pẹ́ torí káwọn èèyàn ó lè dá sí i. àwọn èèyàn máa pọ̀ wọlé lónìí everybody máa dá sétò lónìí. ẹ máa wo now Abraham married again Ketura was his new wife and the, and she bore him Zimran Jokshan Medan Midian Ismac and Shua ètò àkànìyẹ but ìgbà tá a dénú First Chronicle First Chronicle chapter 1 verse 30 uh, eh, verse 32 yẹwà First Chronicle chapter 1 verse 32 ṣe mọ̀ pé níbẹ̀ yẹn ní Genesis 25 yẹn wọ́n jẹ́ kó yẹ Abraham married her legally. Legally. Took uh, took uh, Keturah as the third wife. Ó dẹ̀ bí ọmọ Now Ewa wo verse 32 ń bí. The sons of Keturah Abraham's concubine were Zimran, Jokshan, Medan, Midian, Isbak, and Shua. Abraham's concubine. So ìbànújẹ́ tí wọ́n kọ́ ni ni pé ṣó pọ́síbù kí àwọn odidi ànábì Ọlọ́run kó mọ ẹ̀yìn àlè. Hmm. Ṣé pé that is it trials against common sense. Ọlọ́run ò lè gbé nǹkan tó yẹ pé yóò wá jẹ́ bad example fún wa láti follow kò rí bẹ́ẹ̀. Ìgbà tí ìyàwó rẹ̀ kú tán he married Ketura ó sì bí ọmọ mẹ́fà. Mẹ́fà obi fun. so ìyẹn jẹ́ níbi ọ̀rọ̀ àlè ẹlẹ́ẹ̀kejì kí ni wọ́n ń pè lọ́kọ husband ṣe pé a lè discuss ọrọ marriage ká má sọrọ ọkọ ká má sọ̀rọ̀ ìyàwó so a ti máa fojú picture gbogbo ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ pé a ti sọrọ nípa marriage rí so definitely a ti sọrọ nípa ọkọ a ti sọrọ nípa àwọn ojúṣe ọkọ a ti sọrọ nípa ìyàwó a ti sọ̀rọ̀ nípa ojúṣe ìyàwó now when we talk about husband we talk about the master of the house dictionarily. Eh, the the the the the master of the house only alukuran fi sọ pé àrìjáàlù kọ wà mú ní alẹ́ nìsà ọkùnrin láláṣẹ kò sì sí tó sọ ọkùnrin dáláṣẹ ju pé ọwọ́ nǹkan tí ń mú wálé ṣùgbọ́n nígbà míì ọlọ́run a máa kádàrá kọ́wọ́ obìnrin kó jíjú tọkọ rẹ̀ lọ kò sí láì fi ń bẹ̀ ṣùgbọ́n èyí tó ń fi lẹ̀ náà ó sọ ọ́ dọkọ ó sọ ọ́ dáláṣẹ nínú ilé nítorí pé àwọn obìnrin ọkùnrin kan àti sọ ṣáájú tó bá ti pé ọlọ́run kádàrá pé ọwọ́ ìyàwó wọn jí wọn wá pé jókòó my èwo ló fẹ́ mú bẹ̀ ṣó skul àwọn ọmọ ló fẹ́ fọwọ́ mú ni àbí eh, ètò ilé ló fẹ́ fọwọ́ mú gbogbo ọkùnrin tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kò ní tẹ́gbẹ́ eléyìí kò sí nínú ọkùnrin. Hmm. so bákan náà wọ́n ní a man in a marriage or marital affair or relationship ẹni tó ń pè lọ́kọ nìyẹn hmm. ẹ rí i pé tá a bá kọ̀m̀pìà méjèèjì wípé ọkọ àtìyàwó àmì ọkọ àti concubine kí ni difference wọn àárí wípé ìtànpè concubine ni pé ẹni tá a lè fẹ́ tó kàn ń hmm. satisfy sexual desire wa. desire wa. ẹlẹ́ẹ̀kejì ẹni tó yẹ pé ọkọ yẹn ọkọ the husband òun hmm. lẹni tó ṣe wípé a wà pẹ̀lú látàrí wípé one afẹ́ fulfill òfin ọlọ́run hmm. tó ní ká mari anábìnrin àníká o sunnati fáwọn rọ́gì bá ní sunnati falẹ́sà mi ni anábìnrin àríkà ẹ̀ ṣèyàwó lára ìṣesí mi ni ẹni tí ò bá wá ṣe kì í ṣe mùsùlùmí dáadáa láti fulfill òfin ọlọ́run torí pé the bible says be fruitful and multiply ẹ máa bí sí kẹ́ẹ̀sì máa rẹ̀ sí hmm. oníbẹ̀lì wí so ìtumọ̀ ẹ̀ ni pé bíbélì náà support marriage. marriage. Uh tó yẹ pé bíbélì ò support marriage ní ìgbà tó lọ́hún dáadáa mọ̀ sínú ọgbà that he was living alone at a particular point in time ọlọ́run rí wípé àsìkò tó fún ẹlòmíì tí ó jẹ́ ìyàwó fún ádámù ọlọ́run sì dá éfà éfà bẹ́ẹ̀ni ó jẹ́ ìyàwó ẹ̀ so from there mm. and the law was fulfilled pé be fruitful and multiply so ọlọ́run bá support ẹ̀ ẹ́ rí i pé nínú lọ́dọ̀ àwọn ẹranko gan ẹ́ rí i pé kiri yẹn náà kò rújú bẹ́ẹ̀ni akọ eegun akọ abo eegun abo bẹ́ẹ̀ni àwọn méjèèjì wọn ti mọ̀ pé ẹni tó yẹ kó ń gùn ní kò rújú hmm. now a ti ṣàlàyé yìí wọn á jẹ differences tó wà láàrin wọn now i mean sorry ìyẹn jẹ ẹ̀rẹ́ ni differences tó wà láàrin now who are the best hmm. torí àsìkò àti torí àwọn tó fẹ́ pè wọlé àwọn tó máa pè wọlé hmm. ṣe rí the best àkọ́kọ́ náà ká tó wá mọ kí n tó eh, sọ̀rọ̀ púpọ̀ lórí the best yẹn ó ní wípé a gbúdọ̀ gbé ọ̀rọ̀ pé religion is a scam a hmm. gbúdọ̀ gbé kúrò mẹ́. ìdí ni wípé ẹ máa wo nǹkan ní Quran chapter seventeen verse thirty-two surat al-Isra ọlọ́ni wala taqrabu zina innahu kana fahishatan wasa'a sabila ọlọ́ni ẹ̀rí wala zina ọlọ́ni ẹ má ṣe débi zina ẹ má débi àgbèrè. ẹnìkan wọn sọ fún wa wípé concubine ẹni téèyàn eh, sexual eh, sex partner tó yẹ pé èèyàn ò fẹ́ fẹ́ and of which in tó o bá lọ ń bá ẹni tó o fẹ́ fẹ́ tó o ń bá a lò àgbèrè ló ń ṣe yẹn. àgbèrè ni. Hmm. ọlọ́run sì ni má débẹ̀ iná òkè ànáfà ọlọ́run ìwà ìwà àbàjẹ́ ni wàsá hmm. gbogbo ẹnikẹ́ni tó bá sì involved in it yóò máa ṣẹ́rí kúrò lójú ni. Hmm. kò ní sínú ẹni táwọn tọ́lọ̀ ó dunnú sí. Hmm. bẹ́ẹ̀ náà ló wà bíbélì in the book of Exodus chapter twenty verse fourteen the Bible says thou shall not commit adultery ìwọ kò gbúdọ̀ ṣàgbèrè. Hmm. I remember vividly nígbà tí obìnrin kan ṣàgbèrè nínú bíbélì tí wọ́n fẹ́ lẹ̀ lóko pa. Jésù wá sọ fún wọn wípé gbogbo ẹni tí ò bá ṣerú ẹ̀ rí nínú àwọn tó mú òkúta yẹn kí wọ́n lẹ̀ lóko they all withdrew. torí pé wọ́n mọ̀ pé they were guilty of the offence reason ni pé ní Matthew chapter twenty-three verse one bíbélì ní àwọn Farisi àti Sadusi wọ́n dúró ní ipò Mósè ohunkóhun tí wọ́n bá ní kẹ́ ẹ máa kíyèsí ẹ máa kíyèsí wọn kẹ́ ẹ sì máa ṣe wọn ṣùgbọ́n wọ́n jẹ́ tí máa sọ ṣùgbọ́n wọn ò ní tẹ̀lé. Matthew chapter twenty-three verse one so that is their problem àwọn ó sọ nǹkan tó wà nú òfin fún yín but àwọn ni wọ́n mọ orú òfin the law makers are the law breakers. breakers. Hmm. yes wọ́n sọ fún yín pé nǹkan tó wà nú òfin lélẹ́yìí o àwọn wá believe right in there wípé àwọn wà above the law. No pé àwọn lè ṣe anything tó bá wù àwọn òní jésù sọ fún pé ẹni tí ò bá ṣerú ẹ̀ rí ọyá kó jù lóko tó pé àwọn náà mọ̀ pé they were guilty àwọn náà ń ṣe bẹ́ẹ̀ wọ́n wá ju òkú. wọ́n sílẹ̀ hmm. nẹ́tíwọ́ọ̀kì ṣọ́ra lónìí o. Hmm. Now, anyway, ah. from the definition that I give you, this is a simple question. Ta ló fẹ́ láìṣolóṣó, láìṣọmọ aláṣẹwó, láìṣọmọ aristocratia, <laughs> báwọn afá ti mọ̀ pé àwọn aristotle nìyẹn wà láwọn ọmọ aristocratia tí kì í bá ṣe irú àwọn tí wọ́n mú eh, commercial sex workers tí ì bá ṣe obìnrin wo nínú rẹ̀ dùn pé kí ọkùnrin máa bá òun sùn láì má ṣe ní pé òun fẹ́ fẹ́ òun. nẹ́tíwọ́ọ̀kì hmm. hmm. wọ̀nyí. àwọn hmm. arògó báyìí o. Hmm. ṣe network. Hmm. ẹ̀yin èèyàn nẹ́tíwọ́ọ̀kì wọn ní o ẹ jẹ́ kí n wò wẹ́yà ah time tọ́lẹ̀ tọ́lẹ̀ ń bá wa sọ̀rọ̀ lọ báyìí ni ó ní nẹ́tíwọ́ọ̀kì ń ṣe bálabàla báyìí bọ̀ wọ́n á jọ ìwọ̀n àpàdà nísìn fáfáni àwọn tó ẹ̀ṣẹ̀ ń wọlé à ń sọ̀rọ̀ nípa à ń sọ̀rọ̀ nípa ìyàtọ̀ tó wà láàrin àlè àti ọkọ inú ilé àbí ìyàwó inú ilé àwọn à ń sọ̀rọ̀ nípa ìyàtọ̀ tó wà láàrin wọn ọ̀rọ̀ tán dẹ̀ bá wa sọ lónìí ọ̀rọ̀ tó dẹ̀ make sense gbogbo akátá la máa pè wọlé lónìí ọlọ́run ṣe nǹkan tá à ń lò yẹ fídíò a lè gba fídíò mẹ́wàá sórí kíní tá a máa bára wa sọ̀rọ̀ so ẹ̀dùn ìbàfẹ́ lo nọ́mbà ó máa pè wọlé direct a máa send um, kíní sí under um, um, link so ẹ kàn máa click link yẹn ló dẹ̀ máa gbé yín wọlé sórí bí tá a wà yìí so kí ló ń ṣe nẹ́tíwọ́ọ̀kì wa lónìí báyìí ọlọ́run ẹ nẹ́tíwọ́ọ̀kì ṣọ́ ara ẹ o ẹ̀yin èèyàn ẹ gbàdúrà fún nẹ́tíwọ́ọ̀kì yìí o kó jẹ́ very good topic very very good topic òǹdẹ̀ là ń sọ lónìí yìí o very good topic imam ẹjọ ẹ wọlé padà o imam ẹjọ ẹ wọlé padà imam ẹjọ ẹ wọlé padà tẹ bá rọ wọnú um, lecture tá à give lónìí nípa uh, topic tá a ṣe lónìí ẹ rí pé à ń mú ọ̀rọ̀ láti inú bible à dẹ̀ mú ọ̀rọ̀ láti inú quran wá ni kí ni quran sọ nípa àlè kí ni bible sọ nípa àlè yíyàn adultery kí ló sọ oh my god imam ẹ wọlé padà o ah ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run torí time because abẹ káwọn èèyàn kan pè wọlé abẹ kí a lot of people kan pè wọlé. Màmá ẹ wọlé padà o. Oh my God. A fẹ́ a lot of people kan pò wọlé. Mm. Because a lot of people say marriage is a scam. Báwo ni marriage is a scam? is is show possible kí marriage just scam? Then I won't àwọn àwọn kan náà So we wípé religion is a scam. She understand? ẹ jọ kí ló ṣẹlẹ̀ má mọ̀ ẹ wọlé padà o oh my god nẹ́tíwọ́ọ̀kì yìí ṣọ́ ara ẹ o ṣọ́ ara ẹ nẹ́tíwọ́ọ̀kì yìí o gbọ́rọ̀ ọlọ́run o ìwọ nẹ́tíwọ́ọ̀kì gbọ́rọ̀ ọlọ́run o ẹ̀yin èèyàn mi ẹ sì dúró síbẹ̀ mẹ́ẹ̀ tí lọ o ẹ jẹ́ kí máàmù join padà ká gbọ́ ọ̀rọ̀ wa tán káwọn akọ̀sẹ̀ lómi sì máa pè wọlé láti bá wa sọ̀rọ̀. sàwọn àlékún sà àárín yìí ni. All right, sir. All right, sir. All right, sir. <laughs> So, mama, now my wallet is my join this. So, thank you, um, brother Waris Alan. This program is for both Muslim and Christian. That's why that see and she comparative because kini but i bá sọ̀rọ̀ nípa àlè yíyàn ṣé a lot of people wọ́n ti mú gẹ́gẹ́ bí iṣẹ́ ṣíṣe kò sí ojú títì ní kote mi rí níbo ayé ṣe ń lọ nísìnyí bàbá Warri Alani kò sí ojú títì kankan mọ́ pé àmú ní àlè kò sí ojú títì ok cause àwọn kan tún ṣe uh, ọdún àlè a lot of people ó dẹ̀ wà ń bẹ̀ wọ́n give testimony kí ni ó wá sọ nínú Quran pé kí ni àlè kí ló jẹ́ nínú Quran nínú Bible náà dẹ̀ ní kí ni wọ́n pè ní àlè kí ni ìjà àlè ṣó wà òkè nínú báìbù náà so that is that's thing that fẹ́ gbọ́ kí ni ìyàtọ̀ tó wà láàrin wọn ṣé ìyàtọ̀ wà láàrin wọn. exactly so this is gata fẹ́ ṣe lálẹ́ nìyẹn ṣé báyìí bọ̀dá wa ọlálérè treasurer wọ́n sọ a lot of things wọ́n ní it could be a scam to those that are not enjoying their marriage exactly scam ṣe rí wọ́n ní bó ṣe rí lọ́dọ̀ ẹnìkan ó bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí lọ́dọ̀ ẹlòmíì so ẹni tí ọkọ pa nísìnyí tó yẹ pé ọkọ ẹ̀ pa so àwọn family ẹ̀ ọmọ yẹn à ó ṣe ó ṣe kíní kan fọ́mọ wa ni ní in that family ó lè jẹ́ scam fún wọn ọkọ tó yẹ pé eh, um, obìnrin mi tó yẹ pé ọkọ ẹ̀ dẹ̀ fi sílẹ̀ ó lọ fẹ́ lòmíì àbí ọkọ ẹ̀ ò ṣe dáadáa sínú ilé ọkọ ẹ̀ ti ní sex pẹ̀lú ẹ̀ ó jẹ́ ó lè jẹ́ three weeks ó lè jẹ́ um, five months you know all those things so be my di ẹ eh, ok ẹ má jà today. Uh, ìmáàmù wa ti dé ah, ẹ káàbọ̀ ah, Topsy ah, Topsy Rico ẹ káàbọ̀ sórí ètò ẹ jẹ́ wa share, ẹ bá wa láìkì Koko ni eba wa share, ẹ wa like, eba bá wa commenti. Share ẹ ni koko ẹ ṣí um, ẹ sí gúrùpù ẹ ṣí ẹ sí péèjì ẹ wa like eba wa like eba wa share ẹ mọ bá wa kọ́mẹ́ǹtì ẹ ah to ba wa ẹ si ah now <laughs> ẹ bá wa ẹ káàbọ̀ sí eré ètò pardon. Ah, bá wa náà ni gbogbo ẹ náà ni <laughs> so ẹ má bínú ó ti ń rẹ wifi yẹn ni at least ó ti tó bí ọdún méjì sí mẹ́ta náà ń sìn so tó bá ti òtórí ẹ ló dẹ̀ jẹ́ ń pa látàárọ̀ pé kó má tún stress so ah, ibi tá a bá dé à ń nípa who is the best among them. among them bẹ́ẹ̀ ni. ẹ rí i pé tẹ́ ẹ bá wo kò sí àní-àní tá a bá wo from the definition of, of concubine and hmm. from the divination of uh, the husband mo sọ lẹ́ẹ̀kan mo ní kò sí obìnrin náà láyé tí kì í ṣe olóṣó tí í ṣe aṣẹ́wó tí ò sì sí nínú àwọn aristocratia báàfà ti pè wọ́n nù àwọn ò ní fẹ́ sọ pé aristo eh, wọ́n ní aristocratia tí ò sì ṣe pé aristo ní í ṣe kò sóbìnrin náà tó yẹ pé kò fẹ́ kí gbogbo relationship tóun bá wà engaged in kó lead to marriage. Hmm sòkò wá jẹ́ wípé obìnrin yóò máa wá fàdọ́là yóò máa wá gbé ọlá fún ẹni tó yẹ pé ẹ̀jẹ̀ ni wọ́n jọ ń dá yóò wá hmm. gbé ọlá fún ju ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí lọ ṣùgbọ́n ẹ má jà fọ̀rọ̀ ọ lẹ̀ sọ̀rọ̀ ìgbà míì wà èèyàn máa ń ṣe mistake in marriage hmm. dáadáa mistake yẹn náà dẹ̀ ni pé nígbà tí ọkọ àti àwọn tó àwọn bá ti wà compatible hmm àbí ọkọ tá a rò pọ̀ kọ ni tí ìṣọkọ tó jẹ́ pé ó kàn fi àwọ̀ èèyàn bora ní ẹranko ni fápẹ̀rẹ̀ hmm. lẹ́ni mò ń wo kinní kan tí àǹtí Mọ̀nsúrà tó ṣí ẹ̀ sórí péjì wọn mo padà wá rí náà káàkiri bóyá ọkùnrin àtún àtìyàwó ẹ̀ ó ní ìṣù tẹ́ bá rí bí ẹ ṣe ń fìyàwó rẹ̀ ṣe punching bag kódà gbogbo orun tí ń bẹ lórí ìyàwó rẹ̀ ó fẹ́ já tán hmm. ní ọwọ́ nínà ṣe pé irú ẹni ẹ báyìí kì í ṣèyàn gẹ́rù lè ń sàn ni kì í ṣèyàn so now tábà wá ń sọ̀rọ̀ nípa pé à ẹja manage manage wa ẹja ṣe kò ń ṣe bí irú yẹn. torí that one can lead to untimely death. Hmm, ọkùnrin tí ń lùyàn kò sí nǹkan tí ò lè ṣe. orí ẹ̀ lè gbóná kó gúngò kó sọ léègbé ẹ̀dín méjì. Hmm. so now kò sí àní-àní from the religious perspective bákan náà from moral ethics. Hmm. from moral ethics nínú ìjọ ìwà àjọmọlúàbí gan pàápàá jùlọ ní tá a gbọ́njú bá nílẹ̀ Yorùbá òun náà ni wípé ọkọ ẹni lọkọ ẹni tẹbárántí olóòtú láyé john very long time ago tí a bá tí èèyàn bá fẹ́ obìnrin láyé john tí ọkọ rẹ̀ ò bá bá ń lé nǹkan méjì ni ìsídà kí wọ́n lè lóko pa àbí kí wọ́n lè jáde láàrin ìlú kẹ́lẹ́ bá wọn pé àwa Yorùbá a ní culture ṣùgbọ́n lẹ́ni the Satan has taken place èṣù ti gbàjọba ó ní baba Sheikh Adam rahim allah rahmatan wa baba ní wàhálà ibùfí Yorùbá síwáá nàdínàhùn. Si wàlá ìbúfí yorùbá sì wà nàdí ìnáhùn kàdínì náà sọ̀rọ̀ aláàkàdínì muhammadin bàbá nílá ìbúfí yorùbá sì wà nàdí ìnáhùn yorùbá ò lálébù kankan lára yorùbá ò ní àlébù kankan lára so ibi àlébù wa ni pé sì wà nàdí ìnáhùn ibi ẹ̀sìn nìkan láti níjù so torí pé a ní í ṣe bí Islam ṣe kọ́ wa ọ̀tọ̀ ní nǹkan tá a mọ̀ rán so wàhálà sí ni tá a bá wọn ní Yorùbá ní bí eh, onígbà bá ṣe pé gbà ẹ̀ òun là á ṣe máa bá a pè bàbá tí wàá bá a pè bẹ́ẹ̀ yóò di wàhálà máa lọ so which means which means la lè lè ní torí pé àwọn kan tó yẹ pé nínú tí wọ́n nígbàgbọ́ ni pé ọkọ̀ kan òkú kan bọ́ọ̀dù ẹ àwọn ò lè wà ń bì kan kọ́kọ́ kan máa pàṣẹ fáwọn kẹ́nìkan máa pàṣẹ fáwọn wọ́n wá torí ilé wọn láwọn fẹ́ dálé mọ́ṣú ẹ̀dá kò ń gbà tí wọ́n ti wá dálé mọ́ṣú náà ṣáyé wọ́n ti wá dà. to the extent pé tẹ bá wọ oríṣiríṣi àwọn show ẹ rí táwọn obìnrin kan tí wọ́n máa ṣàdúrà fáwọn àlè wọn tí wọ́n sì máa gbọ́kọ̀ lé wọn tí wọ́n máa gbé ṣépè ẹ̀dá kò ṣerú irú àwọn obìnrin bẹ́ẹ̀ ṣé irú wọn wọ́n fẹ́ wọ́n ń tọrọ àlùbáríkà fọ́mọ wọn ni ẹni mo sì máa ń sọ issues wà o personality wà ẹ má jẹ́ ká máa ti issue bọ́ nínú personality for the fact pé ọkọ àti ìyàwó ń jà kò túmọ̀ sí pé kò sọ́kọ tó dáa lórílẹ̀ o yorùbá ní bọ́kọ bá kọ ni ọkọ lèèyàn fẹ́ kódà báyà bá kọ ni náà aya lèèyàn fẹ́. ẹ káàbọ̀ ẹ má bínú. ṣé kìí ṣe network ló gbẹ̀yìn náà lọ. ó náà ní network ọ̀dọ̀ mi yẹn ni. so tọkọ bá kọ ni ọkọ là á fẹ́ báyà bá sì kọ ni náà aya là á fẹ́ kí wá ṣe pé torí pé ọkọ ọkọ ò wá ṣe bí ọkọ gẹ́gbẹ́ ìsọ lẹ́ẹ̀kan bẹ́yẹ ẹranko lòun ká máa fi pé ẹranko ni gbogbo àwọn tó kù là hmm. àbí torí pé obìnrin kan ò ṣe dáadáa ó ń hùwà bí ẹranko káwá ní gbogbo obìnrin ẹranko ni wọ́n rárá o hmm. òfin gan sọ pé wọn á ní ìka tó bá ṣẹ̀ òun lọ́ba máa ń gé so ìka tó kí ọba ọ̀hán ní sọ pé torí pé ìka kan ti ṣẹ̀ kó wá gé gbogbo ìka là hmm. èyí tó bá ti ṣẹ̀ yẹn náà òun náà ni wọ́n bá wí so kò sí àní-àní ọkọ òun náà ni the best kò sí ní tá a fẹ́ hmm. fọkọ̀ wé ṣùgbọ́n hmm. wàhálà tá a kàn ní ni pé ìjọkọ̀ rẹ ṣọkọ ni ṣé ìyàwó rẹ ṣé ìyàwó ni. ìyàwó ni. Hmm. ìbéèrè tá a béèrè ni then how far have you been managing each other were you hmm. able to manage each other at all ṣẹgbẹ́ àsọ̀rọ̀ yẹn ní last week pé gbogbo wa the fact that we have individual differences is hmm. a major yardstick for us láti study the do's and the don'ts of ourselves. Hey, so lára àwọn nǹkan táwọn èèyàn gbọ́yé as regards marriage nìyẹn àní mọ̀tẹ́lẹ̀ ìfẹ́ àti tí ò fẹ́ hmm. mo sọ mo ní marriage goes beyond uh, sex ó kó marriage kọjá pé nígbà náà eh, káàkà mọ bára wa ṣe nìkan marriage jù bẹ́ẹ̀ lọ tó jù hmm. bẹ́ẹ̀ lọ tí n bá lọ òde ń sìn tí n bá mú ìyàwó mi dání iyì tó wà fún mi ó pọ̀ ju kó jẹ́ pálẹ̀ ni mo gbé lọ́wọ́ lọ. bẹ́ẹ̀ ni so lára ẹ̀ nìyẹn so kì í ṣe pé torí pé ó fẹ́ máa bímọ nìkan ọwọ́ ọpọ́ òtí ẹ̀kọ́ níyàwó yẹn náà you are a responsible person ọwọ́ ọpọ́ òtí ẹ̀kọ́kọ́ lọ́kọ náà you are a responsible person ó ní Yorùbá fi máa sọ pé kò sí kò sí yìí fún ọba tí ò ṣe kí ni o tí ò ló lórí and vice versa náà bẹ́ẹ̀ náà ni kò sí yìí fún lórí náà tí ó yẹ pé kò lọ́kọ ẹ̀rẹ̀ tí ò lọ́ba sọ ọba rẹ̀ òun lọ́kọ rẹ̀ láàárọ̀ wà olóòtú ó wù mí kẹ́ èèyàn wọlé kí wọ́n pé now èwo làwọn èèyàn prefer nínú ọkọ àbí àlè Ewo hmm. ni wọ́n prefer àdísà hmm. àbí káwọn èèyàn ó béèrè questions as regards àlè àti ọkọ nǹkan méjì yẹn ni. Hmm. ṣé ẹ̀yin ẹ̀yin alọ́kọ alọ́kọ àtàlè lẹ́yìn àbí ọkọ nìkan lẹ́ni. àbálẹ nìkan lẹ́ni. àbálẹ nìkan lẹ́ni. wọ́n ní wọ́n máa ń sọ lórí iṣẹ́ wọn dáadáa pé if you tó bá tó bá wà in mood pé o fẹ́ rí ọkùnrin. Mm lọ wá kan nínú ọkùnrin kó o sì bá lò kó satisfied sexual desire kí ló fẹ́ hmm. fọkùnrin ṣe tó bá dẹ̀ fẹ́ bímọ jẹ́ kó fún ẹ lóyún dẹ̀ náà sì nǹkan ẹ kó de ṣé mọ̀ àwọn nǹkan rádaràdà ẹlẹ́lòmíì ti kó sórí hmm. tí ò ní rí the hmm. good aspect of a man and that is why tí mo fi sọ pé mo ní nígbà míì ń bẹ tó yẹ pé àwọn ọmọ tí single parent bá tọ́ wàhálà ni bóyá ń sìn bàbá ló fall victim obìnrin tí ò dáa torí yẹn pọ̀ dáadáa tá a rí tó obìnrin mi ò dọ̀ mọ́lẹ̀ tó bá tiẹ̀ lọ ìgbà míì wọn bẹ tó yẹ pé ọkùnrin ló bá tiẹ̀ lọ so irú àwọn ọmọ yẹn tí bàbá wọn bá ti fi orientate wọn òun lọ̀rọ̀ tí àwọn bá ti fi orientate wọn òun lọ̀rọ̀ ó wà nínú tí ń dá wàhálà lẹ́lẹ́ tẹ bá lọ trace ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí ẹ rí i pé wọ́n ní ní bíbí ire ẹ hmm. ní rẹ́nìkan tó ní bíbí ire kó máa wá àjàzà pé àlè lọ́dájú ẹ lọ́wọ́ dáadáa hmm. kò ní bíbí ire kò ní bíbí ire. Hmm. kò ní bíbí ire tó bá ní bíbí ire ni yóò máa wò pé láti ọjọ́ tó ti pẹ́ òun lọ́kọ́ ti wà láti hmm. ọjọ́ tó ti pẹ́ òun làwọn èèyàn ṣe máa ń bára wọn ṣe kódà nígbà tí wọ́n ń bi tí ẹnìkan bá Jésù ní Matthew nineteen sixteen ó ní olùkọ́ni rere ohun rere kí ni èmi yóò ṣe tí èmi yóò fi jogún ìyà nígbẹ̀kún nígbà náà ni Jésù sì dá lóhùn wípé èé ṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan èyí ni Ọlọ́run ṣùgbọ́n tí ìwọ bá fẹ́ wọ ibi ìyè náà pa òfin mọ́ hmm. ẹ máa wo ó ní bí ìwọ bá fẹ́ wọ ibi ìyè náà pa òfin mọ́ hmm. now jésù wá dá lóhùn pé ó wá bí jésù léèrè ó bi léèrè pé èwo jésù wípé ìyẹn ni pé ewo nínú òfin jésù wá bẹ̀rẹ̀ sí kà á ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn ìwọ kò gbọ́dọ̀ ṣe panṣágà ṣẹ̀rí bẹ́ẹ̀ nínú new testament ó gbọ́dọ̀ ṣàgbèrè ó gbọ́dọ̀ ní concubine that's the meaning Ah, ẹjọ ẹ dúró ẹjọ ẹ dúró ẹjọ ta ló ń jẹ abdulbaki abdulhakeem see your life just ten persons is thirty minutes one hour hey bọ̀dá ẹ páàkù ẹ̀kẹ́ ara máa lọ sẹ́yìn o ṣe ibi ìjọ ó jọ àwọn wèrè sẹ̀rẹ̀rẹ̀ yín àwa ń lẹ́kṣọ̀ ara wa ń bíbí ni àbá ní ten people we are fine with that ẹ jọ o ah. ẹ kọ̀ntínú. Ah, olóòtú ẹ. Uh, eh, no, uh, ẹ mọ tẹ ẹ bá ṣe bíbélì ni má ṣe dá aṣiwèrè lóhùn gẹ́gẹ́ bí ìwèrè rẹ̀ ẹ bá kanra filẹ̀. ìmáàmù wa ṣe pé ṣé rí kíní yìí èmi àti èmi àti baálé mi torí kíní yorùbá lẹwà ẹ jẹ́ sọ yorùbá a máa mo a ti sọ ọ̀rọ̀ kan mo sọ pé ẹ jẹ́ káwọn obìnrin bá yín tẹsẹ̀ bọ kíní tẹ ń tẹsẹ̀ bọ yìí tí àwọn obìnrin tó ti yé yín tó bí bá wọn tẹsẹ̀ bọ wọn á mọ̀ pé obìnrin lómi lẹ́sẹ̀ ẹja máa sọ wa lọ. ẹ mọ̀ pé hmm. ṣe rí àwọn ọkùnrin anábì wa muhammad sallallahu alaihi wa sallam anábì ní ọkùnrin tí ìbá jowú kò ní wà àlìjọ́nà hmm. tẹ́ ẹ bá sọ fún obìnrin pé ọkọ ẹ̀ ń yàlè hmm. the way bó ṣe máa gbá nǹkan yẹn mú ó lè má gbà mú ṣáà pé kò tí ì rí red handed wọ́n sì ń sọ ni eh, ó lè ní ẹ̀ kọ́mọ́ṣà kọrí ibú tiẹ̀ bóun torí jẹ́jẹ́ tòun lòún jókòó ṣẹ́mọ obìnrin òun jókòó òun fẹ́ wàhálà o kẹ́nìkan mọ̀ kó wàhálà bá o ṣùgbọ́n tí ọkùnrin bá gbọ́ pé ìyàwó òun ń yalè ẹ rí ní ìsìn ah. ara rẹ̀ ó sì gbóná ọkùnrin jẹ owó gidi tó ẹ pé tẹ́ ẹ bá fọwọ́ kan ara rẹ̀ ara rẹ̀ ó lè jiná ṣu ah. lẹ́nu kò tí kò tí ì rí o kò tí ì mọ̀ bóyá èwo lẹ pé lè tẹ́ ẹ máa ń ṣe ní ìsìn bí prank àbí prank lẹ ń ṣe bóyá kò mọ̀ pé prank lẹni ẹ ń ṣe ẹ rí nísìn ojú rẹ̀ ó ti kọ́ ẹ lọ́wọ́ nature ọkùnrin tó jẹ́ rational thinking husband ni ẹ ṣùgbọ́n tó ọkùnrin bá ẹ kò sí tó kàn mí eléyìí kì í ṣọkọ so wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bọ̀ aṣọ oríṣiríṣi ẹ ẹ mọ̀ rí wọn lóríṣiríṣi comment so kí la fà á ni pé jésù wa sọ fún ọkùnrin yẹn pé ńgbà tó wá hmm. ó fẹ́ ó mọ̀ ọmọ fẹ́ mú jésù ni hmm. pé èwo nínú òfin jésù wa ni ìwọ kò gbúdọ̀ pànìyàn ìwọ kò gbúdọ̀ ṣe panṣágà ṣẹpẹ́ panṣágà yẹn òun látú sí concubine. concubine bẹ́ẹ̀ ni. Hmm. so yẹn ni pé if you are responsible enough ó marry ni. bẹ́ẹ̀ ni. ẹni tó bá responsible responsibility ẹ̀ family là á ti máa rí ẹni tó bá sọ pé òun da. Hmm. ilé rẹ̀ láti kọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ní khairukum ẹni tó dáa jù nínú yín òun lẹni tó dáa sáwọn ará ilé ẹ̀ so o níyàwó ọwọ́ ń sọ fún apọ̀ ọ̀dà kí ni yásìkì pọ̀ ọ̀dà hmm. kí la fẹ́ fi mẹ́ṣọ̀ dáadáa rẹ àríyàwó hmm. rẹ àrọ́mọ rẹ ọwọ́ ń sọ fún apọ̀ ọ̀dà bọ́tà hmm. bá ti rí wọn àmọ̀rú èèyàn tó jẹ́ so ìwọ kò gbọ́dọ̀ ṣe panṣágà ìwọ kò gbọ́dọ̀ jalè ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké bọ̀wọ̀ fún bàbá bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ àti kí ìwọ fẹ́ aládùúgbò rẹ bí ara rẹ gbogbo nǹkan tí Jésù kà fún ni so èyí táwọn afẹ́ lò mẹ́rin pé ìwọ kò wọ́n ṣe panṣágà hmm. so you don't so now because hmm. àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ti mọ̀ wípé tá a bá jẹ́ Christian á eh, hmm. wo Bíbélì bàbá jẹ́ kùránì tàbá jẹ́ mùsùlùmí àwọn onú kùránì so tọ́lá yẹn sọ pé ọpẹ́ ní Christian is a scam tàbá wa ń ka gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wọn wọ́n sọ pé kò nítumọ̀ kì í ṣe pé kò sí ọ̀rọ̀ wa mi nǹkan tó ń sọ náà because it nonsense and element of senses but one has to be very careful of what you listen to mm. do hmm. you have the ability of saving what you hear ṣé gbogbo èèyàn ló ní ability láti sieve kó o jọ nǹkan tó o gbọ́ kó wá mú èyí tó hmm. dá ń bẹ̀ kó o mú lò I hmm. listen to a lot as a psychologist tọ́lú mọ̀ pé èyí tó dá ń bẹ̀ lèmi ò mọ̀ mú I have the ability to save anything I hear I can go to anywhere in order to seek for knowledge kódà nǹkan tí ó kàn mí máa kà tó ní mọ̀ pé màá rà àǹfààní mú ń bẹ̀. àǹfààní ò lẹ́tà ó lè fún mi ó lè ṣe àǹfààní fún mi. táwọn èèyàn bá sọ fún abíà tọkọ ò bá ti ṣe kinní kan lọ lọ lọ lálẹ́ kó kó kó kó dúró ẹni that's to make yourself happy so the only means of making yourself happy is to have a concubine or concubinator hmm. Hmm. is that. So in, in fact for the fact pé olóyìn àlè yẹn gan doesn't prove you are a responsible person. Hmm. kò mú ọ kò kò sọ ẹ dẹni yìí láwùjọ ètò ẹ kò ṣe ni pé hmm. tọrọ ò bá wọ mọ jẹ kó máa lọ wá lọ fẹ́ àwọn mi tó bá dàgbà kó lè mánéjẹ hmm. máa mánéjẹ bọ pé o fẹ́ lọ máa yàn àlè torí pé ìyàwó rẹ̀ ń ṣe tí ò da àbí torí pọkọ rẹ̀ ń ṣe nǹkan tí ò da ẹ̀hẹ̀ kò ṣó pé o wà responsible there are lot wọn ni mo ń sọ pé àwọn òbí wa ń jọ wọn kú rọjú ìrọ́jú tí wọ́n ṣe hmm. òun náà ló jẹ́ kọ́lọ́hún fi àwọn ọmọ wọn kọ́lọ́hún fi wọn san wọ́n lẹ́san honestly àwọn ìyá ìgbà yẹn wọn rí gbádùn kankan lára àwọn bàbá hmm. ṣùgbọ́n ọlọ́run fún àwọn ọmọ ọlọ́run fi san wọ́n lẹ́san so yorùbá sì ní bàbá torí iṣu jẹpo á torí epo jẹṣu àwọn bàbá kan àtàn bá ń jà táwọn ọmọ ọgá bá fẹ́ dá sí wa ní kò kàn yín o torí gbàtà afẹ́ra wa ẹ̀ sí mbẹ̀ bá a ṣe ń bára wa ṣe láti bẹ̀rẹ̀ ẹ ṣọ́ra yín o ẹ má dá sí ní tí ó kàn yín torí tó bá ṣépè fún yín èpè ọmọ yín oṣù ẹ̀wọ̀n rẹ̀ fílẹ̀ àti máa bá a ṣe ń yanjú nǹkan wa àwọn òbí nìyẹn so torí pé there is no perfect marriage bá a ṣe máa ń sọ àdẹ̀ lè ṣe ká má jà èrò ni tá a bí bẹ́ẹ̀ bá bóbìnrin jà lórí nǹkan kan yóò padà túnṣe hmm. tí bá yanjú ọ̀rọ̀ obìnrin àtọkùnrin tó yẹ pé the woman is the cause èyí tún sọ fọ́kọ rẹ̀ pé so ti rí n tó ṣe yẹn ó sì tún máa ṣe bẹ́ẹ̀ yóò tún ṣe míì. bẹ́ẹ̀ ìwọ ni kò fi kò fi eh, ìwọ ni kò fi sùúrù kò fi balò tó o bá ti fi sùúrù balò ànábì sallallahu alaihi wasallam fún wa wípé ẹ rí obìnrin ọlọ́run dá wọn láti bi ẹ̀fọ́n hà tó yẹ pé òun gan èyí tó tó ṣe jù nínú nínú rift lọ́lọ́run ti dá wọn ànábì wa ní o ò lè straighten ẹ̀ o ò dẹ̀ lè tẹ́ kó ṣe torí pé tó bá ti ń try àti straighten ẹ̀ ọkàn and that kíkan àwọn àfáwọn ní ìtumọ̀ ẹ̀ ni pé divorce nìyẹn so wà á máa hmm. maintain bó ṣe rí yẹn ni ṣàgbébírí sì ṣe rí yẹn ó lè ná wà á kàn rárá máa maintain bó ṣe torí ẹlòmíì pẹ̀lú principle ẹ̀ ó fẹ́ kí ìyàwó gbogbo nǹkan tó fẹ́ kí gbogbo ohun tí ó bá ti fẹ́ ló fẹ́ kí ìyàwó rẹ̀ máa ṣe which is not possible which not possible òun náà wá láti ibì ìwà tí ibi tó ìwà àtàwọn tó bí náà wà nù ẹ̀ àyàfi kájọ wo differences wa to build a nation so àyà èkó ànàlà kó àtúwì dì gbogbo ẹni tí máa ń polongo wípé àlè ní ká lọ mú kó lè bá a dùn wá nú gbogbo ẹni tí máa ń sọ fún wa wípé táwa ti lálè á ní dùnú pé hmm. àlè wa para wa dànù you just have to build I mean, to create happiness for yourself gbogbo àwọn tí máa ń sọ bẹ́ẹ̀ pátá they are enemy of humanity ọ̀tá hmm. ìjọmọ ènìyàn ni wọ́n bákan náà irinṣẹ́ èṣù ni wọ́n irinṣẹ́ èṣù ni wọ́n tọkọ hmm. ò bá wọ̀ fi ilẹ̀ ọmọ bá tiẹ̀ lọ that many of yeah. them hmm. àwọn bìlí pé ọkùnrin tó jọkọ kó jẹ́ camouflage nínú àwọn tá à ń sọ yìí wọ́n bìlí pé àwọn ọkọ yẹn kọ́kànlára jẹ́ camouflage tá bá béèrè pé ọkọ mi ń kọ́ kéèyàn lè rí nǹkan kan náà wọ́n sí. Si but ìta gẹ́gẹ́ náà ti rànà àfíẹ̀sì wọn hmm. wọ́n gbádùn ilé ju wọ́n gbádùn ìta ju ilé lọ bẹ́ẹ̀ sì ni tókùnrin obìnrin tó bá ti lè máa bẹ̀rẹ̀ sí di pé ó bẹ̀rẹ̀ sí yàlè kò sí nǹkan tí ò lè hmm. ṣẹlẹ̀ ó lè kárùn abọ́ kódà ó lè pa ọkọ gan hmm. torí pé táwọn méjì bá bẹ̀rẹ̀ sí gbádùn ara wọn kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ṣebí kan la gbọ́ tó sọ pé àlè òun ló ń dìsáìdì táìmù tí ọkọ máa bá òun lájọṣepọ̀ ńlé pé bá sọ pé ọkọ òun ò ní bá òun lájọṣepọ̀ òun ó sì òun ò ní jẹ́ bá òun lájọṣepọ̀ ṣáyé nìyẹn. bẹ́ẹ̀ni. now irú obìnrin yẹn tóun bá wá nírú ọmọ bẹ́ẹ̀ tọkọ rẹ̀ wá fẹjọ́ sùn pé nǹkan tọmọ rẹ̀ ń ṣe ni irú ẹjọ́ wo ló fẹ́ dá. fẹ́ dá. Hmm. irú ẹjọ́ wo ló fẹ́ dá fún ọmọ àbí kó wá jẹ́ pé ọkọ rẹ̀ àbí kó jẹ́ pé ọmọ rẹ̀ ọkùnrin ni ọmọ rẹ̀ wá fẹjọ́ sùn lé pé ẹ wo nǹkan tí ìyàwó mi tó ń ṣe fún mi ẹjọ́ wo ló fẹ́ dá instruction wọn ló fẹ́ hmm. gba ọmọ rẹ̀ sọ ẹ́ rí i pé alábòsí hmm. làwọn èèyàn àwọn náà ò ní lè gbàrú ẹ̀yìn hmm. táwọn èèyàn ò ní gbà òun ni wọ́n òun ni wọ́n òun ni wọ́n máa ń fi ń lọ̀yàn yorùbá ní takata bá ti ń jẹun ló máa fi ń lọ ẹgbẹ́ ní táwọn gan mọ̀ pé àwọn ò ní gbà òun ni wọ́n máa fi ń lọ̀yàn kọ́lọ́mọ bàbá àlekọ́lá kó mọ́ kó mọ́ kó mọ́ ṣàìṣọ́ wa ń bẹ̀ torí pé táìmù tá a wà yìí lásìrì tọ́lọ́run bá ń wí ní iná lè sáà àwọn èèyàn ń bẹ nínú òfò tó ga jùlọ ara aláwọn tí ì ṣe mùsùlùmí táwọn náà nírú nǹkan yẹn pé kódà mo ti lẹ́nu pé òbó òun tiẹ̀ ṣe wà iná òun tẹ̀lé fẹ́ mùsùlùmí kankan èé ṣe ẹni tó ń fẹ́ ó ń ṣe báyìí ó ń ṣe báyìí ó ń ṣe báyìí so for the fact pé ẹni tó ń fẹ́ yẹn ó misbehave does that mean pé bí gbogbo mùsùlùmí ṣe ń misbehave nìyẹn jẹ́bi tí mo sọ lẹ́ẹ̀kan pé tí ọkọ rẹ bá wá ń hùwà tí ò da ṣó túmọ̀ sí pé bí gbogbo ọkọ ṣe rí nìyẹn ẹ lọ́ lómi ojúmọ́ kan ò ní mọ́ kó mọ́ ṣàdúrà fún ọkọ rẹ̀ àwọn ọlọ́run bá ń kẹ́rọ àwọn alágbájá o tóró ti mọ̀ pé ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ àfàìmọ̀ ni ọkọ rẹ̀ ni òfin ní ṣẹ̀tọ́ rẹ̀ you understand so ìwọ torí pé ọkọ hmm. rẹ̀ wàá ṣẹ̀tọ́ rẹ̀ nulẹ̀ kò í sọkùnrin dáadáa ó wá túmọ̀ sí pé gbogbo ọkùnrin ṣáàjẹ́ kí n wá wẹ́nìkan síta kájọ mọ́ ọ̀rọ̀ náà fi ẹ̀sẹ̀ ara wa kó má dàbẹ́ ni pé bóyá olúwa rà mí ilé wa kú ọmọ kékeré ara mi ni mí ara àwọn nǹkan burúkú lélẹ̀ sòtókùnrin bá náyàwó rẹ̀ ìwà burúkú ni o tó tako ìwà ìjọmọ nìyẹn and it's, mm. it's irrational mm. very irrational so tókùnrin bá wà ná obìnrin ẹ ẹ á ṣẹ́tù mátà ni so kí wá ṣe pé à ah, hmm. èyí tó kù ni pé àtẹni pé ó nà kó òun á lọ yàlè rárá o eléyìí tako ẹ̀kọ́ tí hmm. ẹ̀sìn kọ́ wa ó kọ́ ó kó tako nǹkan tí ìjọmọlúàbí tó kọ́ wa kọ́lọ́mù àlekọ́lá kọ́mọ́ṣà ìṣọ́ hmm. wa kúrò mẹ́ so ẹ jẹ́ kí á wo àwọn èèyàn tí wọ́n pè wọlé. so uh, gẹ́gẹ́ tá bá ẹni tó bá fẹ́ <clears throat> bá wa dá sórí ètò wa lónìí a ti fi nọ́mbà sí orí chat wa comment section ẹ lè pè wọlé sórí nọ́mbà yẹn <clears throat> ẹ lè pè wọlé direct ẹ lè pè wọlé lórí whatsapp nọ́mbà yẹn. ẹ tàbí kán join wa yẹn náà tàbí kán join wa náà. ẹ lè kàn link tó wà níbi comment section bíi marital affair http yẹn ẹ kàn click lórí ẹ ó máa gbé wọ inú studio wa ẹ wá bá wa dá sí pé tó èmi o èmi fẹ́ràn àlejò kọ́ mi mi lọ o àbí pé à tí mo ṣe wà yìí o pẹ̀lú gbogbo nǹkan tọ́kọ mi ń ṣe o mo ti ń rò pé àlè ni the next thing o ṣé ọ̀rọ̀ sáré kan tí mò ń sọ imam ẹ mọ nǹkan the next thing ṣé rí ẹni yẹn wá pè mí ẹnì kan pè mí ah, ó ní pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ ìkọ̀sọ̀ òun náà ó gbọ́ kínní yẹn ó ní ṣé ìyàwó mi ò ti máa yàn lè báyìí ó ní ṣé ìyàwó mi ò ti máa yàn lè báyìí mo wá rẹ́rìn mo ní àwọn orí bẹ́ẹ̀ o. kò sẹ́ni tó máa gbọ́ kínní yẹn náà tí ò ní rò bẹ́ẹ̀ because ẹ wo gbogbo àwọn tó ń tẹ tó ń pè wọlé ẹ rí i pé sàwáwù ni wọ́n. bẹ́ẹ̀ ni. àwọn àwọn àwọn. ẹ hold on sir. mo fẹ́ sáré gbé wọn sí spíkà ni mi mọ ọkọ tó ṣẹlẹ̀ sí ilé ìmúbọ̀ o mò ń bọ̀ so gbogbo nǹkan yẹ pé à ipe ṣé ìyàwó mi ò ti máa yàlè mú ní mi rò bẹ́ẹ̀ o èmi ò rò bẹ́ẹ̀ ń tèmi o so kọ́lọ̀ ń hmm. ṣe déédéé fún wa àbí. torí pé àwọn eléyìí torí pé wọ́n ní crowd àwọn èèyàn dẹ̀ máa ń wo show wọn dáadáa wọ́n láǹfààní láti propagate nonsense hmm. torí wọ́n ti bìlífù pé àwọn èèyàn tó fẹ́ gbọ́ ń táwọn ń sọ yẹn Hmm. wọ́n pọ̀ lórí show ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ ń bí náà ó ń bá wa tá à ń sọ̀rọ̀ náà wí we are not saints. bẹ́ẹ̀ni. ṣé báwa náà níyàwó tá a bímọ tá a lọ́kọ ńlé náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwa náà ń sọ ń bí ó ń affect àwa náà nulẹ àwa la hmm. mọ bá a ṣe ń manage ẹ. bẹ́ẹ̀ni. so kì í ṣe tó bóyá torí pé ọ̀rọ̀ tá à ń sọ marriage wa ó perfect rárá o marriage hmm. wa náà ó perfect ṣùgbọ́n nínú ẹ̀ wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n ni ó jẹ́ ká pe àgbàlagbà ní wèrè bẹ́ẹ̀ ni. ṣé tí connect. yẹ mo ti ń try to connect mọ speaker ni kò dẹ kò dẹ ṣe mò ń bọ̀ hmm, eléyìí gangan ni. Eh. Hmm. so mo try to connect eléyìí kò dé connect mi nǹkan tó ń ṣe. ẹ ṣe tó wá sọ̀rọ̀ kò lè loud ni ok ẹ jẹ́ kí n wò wé ẹ̀ ń gbọ́ so ká máa ń bọ̀ ok hello salaam aleykum sir. wa aleykum salaam. ṣé ń gbọ́ sir. ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ sir o ṣé ń gbọ́ mò ń bọ̀ èèyàn ara lé ṣé ń gbọ́ wa o ṣé ń gbọ́ sir. Ah, nẹ́tíwọ̀kì wọn ò dáa oh, ẹ má bínú o tó sà ṣẹlẹ bá wa wọlé lórí line àmọ́ kan tó ṣẹlẹ̀ sí fún yìí o ṣẹlẹ bá wa wọlé online. fún fídíò kan. yeah. sá. a ti wà lóru a ti wà lóru. kò má ta ojú yín lè má ṣe o a kàn fẹ́ gbóhùn yín náà ni. Ah, torí àmọ́ kan tó ṣẹlẹ̀ kò loud. All right, sir. No, no, no. Like under comment section, am I re link kan tí mo post síbẹ̀. Ṣó ti ẹyin? yeah, I can click lórí link yẹn, ó máa gbé yín wá sí ọ̀dọ̀ mi bíbí, màá wá accept ẹ̀, màá wá add yín. All right, and she said, "Hmm." So, uh, network wọn máa wọlé padà. So, a fẹ́ káwọn èèyàn pè wọlé. I'm amọ̀kan tó ṣe kíní Wayantraa àti am amọ̀kan tó ṣe kò loud but ẹ máa rí kíní StreamYard ta post link ẹ kàn click ẹ ó máa gbé yín wọlé sínú studio so a lot of people kí ìmáàmù wa tó padà ẹ jẹ́ ká wà Sophia, ká sọ ya Sophia Sophia Adekunle wọ́n sọ pé hmm, I enjoy this book about well done just okay so a woman that pray for her husband definitely she is happy in the marriage exactly so onílẹ̀dì kan tí mo rí recently lórí Instagram ó lóyún so wọ́n ní their marriage is like four years ago ọkọ ẹ̀ máa ń ná ó máa ń ná I think it's like MC àbí something like that master ceremony or something like that ọkọ ẹ̀ máa ń ná to the extent pé ìgbà tó ń bímọ first born one. the second born a lot of people wá máa ti rí lórí Instagram the second born one. olóòna tí wúmà yẹn fi dákẹ́ ó lọ sí hospital wọn á pọ ọmọ ti kú sí nínú so wọn láti operate ọmọ yẹn wúmà yẹn náà dẹ̀ òun náà kú so ó ti ń nà for long time ago that woman kò i think kò lè sọ pé inú òun dùn nínú marriage òun ṣẹlẹ̀ sáà kan tí mò ń sọ so it's better if tó bá ti di ọ̀rọ̀ níní náà move out for that marriage divorce ẹ̀yẹ́ kí divorce kó jẹ́ priority nínú marriage tí ọkọ bá ti ń nàyàn tó ti ń nàyàn to extend ẹ pé ìyàn gan gbogbo ara ìyàn lè jáde ó wá wọ glasses òun ṣe gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ sáà kan tí mò ń sọ. So so dọ́kọ̀ ẹ bá nà ẹ gan tó dẹ̀ mọ́ kó fẹ́ jáde ní marriage yẹn the next thing for you is not like pé à kò wá ní sáì kò ní àlè ṣé rí àlè ò dá fún ẹ obìnrin tó bá ní tó bá ti bímọ ṣẹlẹsàn tó bá ti ní ọmọ nílé ọkọ tó wá ń yan àlè irú ọmọ bẹ́ẹ̀ ò lè lálùbáríkà and this is the truth òótọ́ ọ̀rọ̀ tó jìnnà àbí irọ́ tó jìnnà sí òótọ́ àbáwọ̀ báwọn ṣe máa ń sọ this is truth ó bá ti bímọ nílé ọkọ tó ń yan àlè irú ọmọ bẹ́ẹ̀ ò lè lálùbáríkà tó bá rẹ́yìn ọkọ tó ń sọ fún ẹ wípé tó sọ fún pé ah ọkọ mi o i'm not happy in my marriage o tó wá sọ fún ẹ pé ah lo ní àlè àbí tó bá sọ fún ẹ wípé nǹkan báyìí báyìí báyìí báyìí my dear irú èèyàn bẹ́ẹ̀ pé ah o jẹ́ lọ wáyàn kan ẹ jẹ́ àyẹra fún irú èèyàn bẹ́ẹ̀ i'm coming o ẹ má bínú o ẹ jẹ́ àyẹra fún irú èèyàn bẹ́ẹ̀ so the next thing fún àwọn obìnrin kọ́ ni pé àbí ọkùnrin gan uncle waris alani ẹ try the new link tí mo send síta nísìn ó ní àfáà fi máa ń join ó ní imam sorry ó ní imam fi máa ń join o program ẹ tún click lórí ẹ ó máa gbé yín wọlé so the next thing kí ló wà lè ṣe kínní báyìí the next thing kọ́ ni pé àlè àlè is not the next thing fáwọn obìnrin or is that our p in marriage pé à ń yan àlè ó ní the last thing if you are not happy in your marriage akílódé tí link yẹn ò wá lọ ẹ mà wá gbà wá báyìí o ó yẹ kí líǹkì yẹn lọ náà ó ní imam fi ń wọlé mo tún ẹ̀ṣẹ̀ ṣe ẹ tún try the next thing ẹ tún try the last one tí mo click yìí ó yẹ kó wọlé ó ní imam fi wọlé nìsín ìyá ó ní imam fi wọlé imam ti wọlé nísìn ẹ̀yin náà ẹ tún try ẹ jẹ́ n gbé wọn wọlé yà ọ̀nà fi wọlé nísìn ẹ̀yin náà ẹ tún try. so na mo ń gba ó lè jẹ́ network lọ́dọ̀ wọn. ó lè jẹ́ network kí ni nídà ti ṣe o ẹ jẹ́ n pè é ojú tiẹ ìmáàmù ẹjọ bá mi sọ̀rọ̀ lọ mò tán kọlọ́wọ́n kó ṣe dáadáa fún wa kọ́lọ́run bá kí ó má dalẹ̀ ẹnìkankan wa rú eh, concubine ọkọ concubine kì í ṣe ẹni tí a lè máa gba onílàákà èèyàn níyànjú pé ẹni tí ó jẹ́ solution sí problem ẹ̀ ni eh, yorùbá ní eh, báwo ni wọ́n máa ń pòwe wọ́n máa ń pàwọ̀ èèyàn bákan ìyẹn ni pé ṣòro bá wà a máa ń yanjú ìṣòro ni kì ṣe pé a dákun so a yanjú ìṣòro yẹn pẹ̀lú pé báwo ló ṣe yẹ ká yanjú ẹ̀ kí làwọn ọ̀nà tí èèyàn máa ń gbà yanjú ìṣòro ṣùgbọ́n kí wá ṣe pé ká wá máa wò pé ìgbà tí n bá bẹ̀rẹ̀ sí yàlẹ̀ mi balẹ̀ gbogbo tọwọ́ mi ò tó yóò máa irúfẹ́ èèyàn ó ń tọrọ ìbínú látọ̀dọ̀ ọlọ́run ọba ni o irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà tẹ́ bá wọn láti lẹ̀ wọ́n ní bíbí ire torí pé ẹ ní rẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀ láyé tẹ́ bá trace ẹ̀ ẹ padà rí i pé ẹni yẹn kò ní bíbí ire kò sẹ́ni tí ó ẹ rí i pé yorùbá gan sọ wọ́n ní bíbí ire ò ṣeé fowó rà nínú tó dájú ni bíbí ire ò ṣeé fowó rà kọ́lọ́hún kó jọ kó mọ̀ dálẹ́ ẹnì kọ̀ọ̀kan á rí i pé oríṣiríṣi ń ṣẹlẹ̀ àfi tá a bá kàn dákẹ́ nítorí pé lómiì dákẹ́ kí o jẹ́ ká mọ tí ń lọ láwùjọ tiẹ̀ a lot is happening pàápàá jùlọ lórí àwọn tí àwọn tó wà lórí ayélujára ayélujára tó yẹ pé wọ́n kò sí nǹkan tí wọ́n èé sọ bọ̀tọ́rí pé wọ́n ti wá ní followers kò sí ní tí wọ́n èé dánwò wọ́n ti wá bìlí pé authority ni wọ́n gbogbo táwọn ń ṣe kódà ẹlòmíì á máa pera ẹ̀ ní marriage therapist pẹ̀lú nàìjíríà tí ń ṣe náà yóò máa pera rẹ̀ ní marriage therapist sọ ẹ́ rí i pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ó ṣeé ṣe eh, a nonsense there are element of senses a máa rí nǹkan kan tàbí méjì a máa rí kọ́ nínú àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo àwọn èèyàn wọ̀nyí a gbọ́dọ̀ ní ability láti sieve tí wọ́n bá ń sọ if not yóò kó bá ìjọmọ nìyẹn wa yóò kó bá ìjọmọ nìyẹn wa because at the end of the day tá a bá ti lè sieve tá a ń gbọ́ àwa náà ó máa ronú bí wọ́n ṣe ń ronú. Mm-hmm. so mo ti connect ẹ̀ padà báyìí. so àwọn bàbá wa wàrí sàrà ni ẹ lè pè wá padà so nọ́mbà tó wà tẹ̀ yẹn àwọn admin ẹ jẹ́ bá mi tún nọ́mbà yẹn tẹ̀ ẹ̀yìn lọ ẹ lè pè wọlé sórí nọ́mbà yẹn lórí WhatsApp tí líǹkì yẹn ò bá wọ̀ so. so ẹ jẹ́ bàbá wa wà ìsàmì àrànlẹ́lẹ́ tó wọlé sórí whatsapp yẹn padà. n tó ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ wọlé orí chrome ni kán gbà wọlé kán gba orí chrome wọlé. wọ́n ní orí chrome ni kẹ́ ẹ gbà wọlé. ẹ orí chrome ni kẹ́ ẹ gbà wọlé tẹ́ bá fẹ́ wọlé. so wọ́n ní orí chrome ni kẹ́ ẹ gbà wọlé ẹ jẹ́ ká wo bàbá wa wà ìsàlàmì àwọn tó wà lẹ́ẹ̀kan. there, so it's a ring vine. Lima. Assalamu alaikum, sir. Alaikum salam, ma. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. So, ẹ ti wà lórí kí ni àwọn èèyàn ń gbọ́ yín báyìí? Ok, ma. Ẹ̀jẹ̀ tí ṣe Ọlọ́run wà pẹ̀lú mi. Níwọ̀n nídàrú. Ọ̀nà wa ló ní bàbá ṣẹ́rí ṣẹ́kìtì sí ẹ̀ẹ́dì ìpìlálẹ̀ yìí ó ṣe déédéé èmi àtọ̀rẹ́ mi kan ọwọ́ ọ̀rẹ́ mi wọ́n mẹ́rin kan. ọwọ́ láti máa sọ fún mi pé aláwọ̀ ah, ah, kan náà wà ní ìtàlá ní orúkọ mi ó pé láti ilẹ̀. Wọ́n láti máa sọ fún mi pé àwọn máa níyàwó kan, àwọn máa ní àyè púpọ̀. Hmm. Wọ́n sọ fún mi pé kàkà tí mo tí mi àti lánàá máa yà fẹ́ yàwó sí wọ́n sọ pé ṣé ẹ̀yin lè gbà kọ́ fi ọmọ yẹn bá kú ìjàlè wọ́n sọ pé náà wọ́n mọ lọ́mọ ìlú ọ̀sẹ̀ ìjàlè. so àwùjọ bá ti wà níbi ó dàbí kan tí ìmọ̀ àmú wa bá wà sọ àwọn ọ̀pọ̀ wà ní social media tó ń yàn tẹ̀lé wọn gan hmm. bọ̀ ìkọ́kọ́ ń fà ló ń ṣèkọ́tẹ́ pé ayé gbọ̀nà máa gbọ́ wọ́n ṣètò báyìí ṣẹlẹ̀ máa gbọ́ ibi tẹ́lẹ̀ mi bá dẹ̀ tún ní ìtọ́jọ́ bá sọ òun máa dì ní àsọ̀rọ̀ ọ̀rọ̀ tí ẹ̀yin sọ sí ẹ̀ ẹ lè rí pé mo kí nífẹ̀ẹ́ ẹ ẹ mo kí nífẹ̀ẹ́ torí pé ó ń bá mi nílò àṣà yìí mi jẹ kí ó ní ìyàwó tó wà nàìjíríà for example a máa ní yù kọ̀ọ̀kan tẹ́lẹ̀ but láti ìgbà tí mo ti wo program wà láìsàn láì ìṣòro ń bọ́ sọ fún mi pé mo ti ṣe

àmì ẹ ṣeun ọ̀gá mi wàrísì ẹ ṣeun ẹ kú gbogbo gbà ọlọ́run yóò mọ dó tì yín ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀ ṣe ti rí kì í ṣe yorùbá kan sọ pé ọ̀pọ̀ èrò ò kágbọ̀n ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n kì í sì ṣe pé ó dìgbà táwọn èèyàn bá pọ̀ lórí àwọn tí wọ́n ń pọ̀ lórí program wọ̀nyí Hmm. nǹkan bá àwọn náà bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni kó tó wá di pé wọ́n introduce nonsense ṣẹ́rí nínú àwọn tẹ́ fi máa wọ̀n níbi táwọn èèyàn bá ti ń gbọ́ wá sí àwọn èèyàn pọ̀ ń bẹ̀ hmm. kódà tó máa fẹ́ ṣe advert ẹ̀yìn ẹgbẹ́ nǹkan bíi sex ẹgbẹ́ sí lójú wò hmm. ẹ rí i pé àwọn èèyàn tó yà wọlé bíi pé wọ́n fi ṣe wọ́n <laughs> bíi pé wọ́n fi ẹ fi ó máa ń ṣe kinní yẹn tó máa dàbí ìgbà tó fẹ́ ṣe sex báyìí anybody tó bá rí oníkálukú máa máa click ni bọ́lá wọn ti gbọ́ pé wá sí iná fẹ́ ṣe wọ́n máa máa pòṣe kúrò mẹ́rin ọlọ́run ní pín in pa o ọlọ́run ní dalé tí irú kò ní dalé tàwa náà rú mo mọ̀ pé tó bá yá program yóò padà gbèrò kódà ká má ju márùn lọ ṣẹ́rí márùn yẹn à ń fùfíìlì òfin tí kúránì sọ ni pé kú à ń fúsàkú wàhálì kùmù náà tí àǹtí ìfẹ́ bá tún lé wọn ṣe tẹ́mi bá tún lé mi ṣe. Hmm, oh, oh, okay. Okay, So, ẹ rí i pé bó jẹ́ pé àwa márùn-ún la wà ń bẹ̀ táǹtìfẹ́ bá tún lé wọn ṣe tèmi tún lé mi ṣe tí ẹ̀gbọ́n mi wà rí ìtàlà ní tán bá tún lé wọn ṣe àwa yẹn náà láàbọ̀ sáwùjọ díẹ̀díẹ̀ hmm. làwọn èèyàn mọ̀ gbọ́ra wọn yé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ bí àfáwárí ṣe sọ Rome was not built in a day hmm. àwọn lárúbá wọn á ní iklil hata actab little drops of water makes an ocean díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ once téèyàn ò bá ti jákàn níbi téèyàn ń ṣe tó yẹ pé continuity wà ń bẹ continuity yẹn gangan gangan gangan òun níṣẹ́ tó wà ń because at the end of the day ṣe pé tí kọ́ńtínítì yẹn bá ti wà mẹ́rin làwọn gbà á ah, wọ́n ṣe prógrámù kan bì. ẹ̀yin èèyàn ẹ kò wọlé o ẹ join wa o. i need more experience ẹ̀wọ̀n tí bàbá wa yẹn sọ báyìí wọ́n ní nígbà táwọn ti ń wo program àwọn rí àwọn kẹ́kọ̀ọ́ tó pọ̀ àwọn sì fi ẹ̀kọ́ táwọn ń kọ́ àwọn fi restructure lé wọn débi mm. wípé ìyàwó wọn gan wọn sọ pé ah, o ti change kò possible àfi téèyàn ò bá wá ní mind láti ṣe dáadáa nìkan. But ẹni tó bá ní mind láti ṣe dáadáa must be ready to correct irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan àìmọye nǹkan tó affect èmi náà tó yẹ pé with time èmi náà bẹ̀rẹ̀ sí change pé ah kíní èèyàn gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ èèyàn gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í tán lára ọmọọba náà kó má kú dánsáàkì bí yorùbá ti mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n èèyàn ó rí i pé to a reasonable extent at least kíní náà ó ti yàtọ̀ sí bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ dákun ẹ̀yẹ yẹn pé wọlé a need the opinion yín bó sì jẹ́ pé mẹ́sẹ̀ òun náà ló jẹ́ kí n sọ wípé ìsínà kẹ́ ẹ béèrè matters relating to both of them bóyá ká béèrè nípa ọ̀rọ̀ concubine àti husband tàbí ká contribute nǹkan méjì yẹn náà la lè ṣe. bẹ́ẹ̀ni so uh, dadi wa sọ pé the link is the link okay. Is okay. Yeah, kí n wọ wọ́n ṣá link. líǹkì wà òkè pọ̀. kò sí tó ṣe líǹkì ìṣúná kó jẹ́ nẹ́tíwọ̀kì bọ̀ chrome ló dáa kán gbà wọlé tá bá gba chrome wọlé ó máa ṣe. so so ẹ jẹ́ kí n wọ ẹ jẹ́ káwa máa sọ̀rọ̀ àwọn èèyàn. ṣé fóun mi rìn jù? ẹ jẹ́ kí n wọ ṣé ó rìn jù? Hmm. kò rìn. kò rìn. so. so uh, lẹ́nu tọ̀dọ̀ wa láti marital affairs advice tá a fún wa ni wípé hmm. bí Yorùbá ti sọ pé ilé làáwò ká tó sọmọ ló kọ bẹ́ẹ̀ náà là á ṣe wọlé là á ṣe wọ ẹni tá a fẹ́ fẹ́ ká tó ṣe mọ̀ pé tá a bá ti tẹra bọ márèèjì kì í ṣe nǹkan téèyàn lè yọra rẹ̀ just like that ẹ̀yin náà ẹ wo àwọn celebrities ẹ wo wàhálà tí wọ́n ń face as hmm. regard marital kínní ìkàtí ẹ̀wà nu wọn tó yẹ pé wedding ẹ̀ kò ju three months lọ nígbà tí mo ń sọ̀rọ̀ ẹnìkan ní àyẹ̀ pọ̀ ẹ ti rí wedding ọlọ́sẹ̀ kan rí tó ti dàrú tó sì jẹ́ pé wọ́n náwó wọ́n nára wọ́n ṣe nàìjíríà wọ́n tó gba Dubai lọ then ẹlòmíì wá tún máa ń wà tó yẹ pé orí rẹ̀ ò pariwo hmm. that's another thing torí ẹlòmíì yóò máa wọ pé ah ẹ nǹkan tó ń ṣe lọ́jọ́ kan tó ò ní ṣe mí mọ́ báwo lòun ò ṣe ní ṣe ah gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó léwu ìgbọràn sàn jẹ ẹbọ rírú lọ torí ẹlòmíì ibi ariwo òun ló ti kó bára rẹ̀ hmm. ibi pé ó pariwo òun ni wàhálà ti wọnú ilé ayé ẹ̀ tó yẹ pé gbogbo ìdààmú tó rí pátá láti látàrí pé ó pariwo ni ṣùgbọ́n tó yẹ pé kò pariwo tó kàn rárá ṣe nǹkan ẹ̀ ní lókì jẹ́jẹ́ ẹ̀yìn ṣe nǹkan yín pálọ̀ kàn dẹ̀ ṣe oúnjẹ káwọn èèyàn jẹun ìyẹn ni wàlímọ́tù nìkà kó sì rọra parí síbẹ̀ bọ́ hmm. ẹlòmíì táwọn bá ti change structure ojú ẹ̀ tí ò náwó tí ò gbà no ẹlòmíì ò tiẹ̀ dúró lórí pé òun ti báyẹn ṣe wọ́n gbúdọ̀ bọ́ òun náà ṣe ni òun dandan ni wọ́n bọ̀ ṣe ṣùgbọ́n ọ̀nà òun náà fẹ́ gbà bẹ́ẹ̀ ṣe hmm. so ké ní gbogbo àwọn abala yẹn kéèyàn ó bẹ̀rù Ọlọ́run torí pé béèyàn ò bá ṣọ́ra èyí tó padà wù wá tá a fi padà fẹ́ra wa yóò padà sún wa tó bá yá o òun hmm. jẹ́ pé ànábì tẹ̀pẹ̀lẹ̀ ẹnu mọ́ ẹ̀sìn the father be that he did tẹ̀ra mẹ́sìn ẹ̀sìn yẹn gangan ni kò wò kọ́ kó kó kó kó mọ́ bàa kó fo bọ̀ torí tóbìnrin bá ti lẹ́sìn ẹ̀sìn yẹn ni ó máa wá control ẹ̀ tó bá tiẹ̀ láwọn àwọn peer groups àwọn olórí burúkú míì tó ṣe wípé inú wọn gan òdùn bá ṣe ń ríyàn for example hmm. mo wo eré kan not quite long tó ẹ mọ̀ mo máa ń sọ èmi èé kẹ́kọ̀ọ́ lára eré hmm. ṣùgbọ́n màmí ti bá jókòó bóyá mò ń relax èé tó ń rí nǹkan dì mú mẹ́ gẹ́yẹn ó ń ṣàlàyé gbogbo tó ń ṣẹlẹ̀ ńlé ẹ̀ fáwọn ọ̀rẹ́ ẹ̀ meanwhile òun kàn fi ń sọ̀rọ̀ torí pé bí wọ́n ṣe jọ wà àṣà àwọn yẹn ń jẹ́ lọ́sẹ̀ so bá ṣe bẹ̀rẹ̀ sí ń fún nímọ̀ràn burúkú nìyẹn títí tó fi jẹ́ pé kékeré ló kù kílé ẹ̀ dàrú hmm. káṣírí wọn tó tú ṣẹ́mọ̀ ọ̀rẹ́ ni wọ́n òun bìlí pé àánú àwọn eléyìí wọn lè fóun láàdváìsì ó túlé o wàhálà ṣe ni wọ́n fẹ́ túlé ẹ̀ kódà wọ́n tiẹ̀ tún ti sẹ́ẹ̀ta ara wọn pé àwọn ni wọ́n ó tún fẹ́ lọ́kọ. Hmm. Hmm ṣẹlẹ̀ lórí ṣó ẹni tá à ń sọ yìí náà ẹnìkan pè síbẹ̀ pé òun fẹ́ ọkọ ọ̀rẹ́ òun pé tọkọ ọ̀rẹ́ òun bá ń complain nípa rẹ̀ pé òun sì ti pè é times without number ṣùgbọ́n kò gbọ́ ìgbà tó ń dẹ̀ rí pé ọkọ rẹ̀ ló ń fóun láyọ̀ òun sì continue ẹwọ̀ rẹ̀ hmm. ẹwọ̀ rẹ̀ àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó ṣe wípé kó bàjẹ́ fún yàn ni wọ́n wá káwọn lè bá take over hmm. tó pọ̀ bẹ́ẹ̀ kọ́lọ́n kó jọ kó ṣàánú wa mẹ́ẹ̀. so it's very important kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé ọkọ wa òun náà ló ní value torí pé ọlọ́run bò sọ̀rọ̀ kankan nípa àlè ju pé a débẹ̀. Hello. Hello. Wa alaikum salam. Wa alaikum salam. ẹ wà lórí ètò ìpínlẹ̀ tí pé wá sà. hello. wa aleykum salaam. Wa aleykum salaam. Wa aleykum salaam. Wa aleykum salaam. Kí ló ń kí ní àti ìbẹ̀lẹ̀ tó kó wá sà? Ọlálérè Treasure láti Nàìjíríà. Kí lè bá dá sórí ètò olómìnira? Now, um, concerning this marriage, and the man is fine. So, to my to will not. À ń gbọ́ yín sá o. À ń gbọ́ yín sá o. Nẹ́tíwọ̀kì hmm. wọn. Nẹ́tíwọ̀kì wọn. Àfi bẹ́ẹ̀ gan-an, so nọ́mbà dàbùsọ̀rẹ̀ ní yẹn ẹ lè pè sórí whatsapp ní ọjọ́ ń lọ àyè ìparí ètò ẹni tó bá wa dá sọ́rọ̀ ọ̀tún alẹ́ atọ́kọ́ èwo ni kí ni difference wọ̀ àbí èwo lẹ́yìn níbẹ̀ tọkọlẹ ní àbálẹ because ojú ojú ti làyé pé kò sí ẹni fi pamọ́ pé à èmi o àlè ló ń fẹ́ mi lé dòrò so um, um, ẹ kò kára ẹyin èèyàn kálíbà ṣe máa ń tẹ̀sí mẹ́sẹ̀jì ẹ pò wọlé ní má mẹ́sẹ̀jì nípa ilé unless ẹ comment your under kìíní tó wà nsàlẹ̀. ẹ lomi lè fẹ́ afẹ́ wo pé òun fẹ́ kàn mọ identity tá bá mẹ́sẹ̀jì náà ẹ kà á jáde it's part of it. wọ́n kàn sọ pé sàrán àlẹ́ kan. okay. so. so so so ẹ̀yin èèyàn wa advice ti wa ni pé ẹ ló sà má lè fún sàrà ó kàn sí ẹkùn à ń gbọ́ yín sà. ọgbọ́n ìpè ọgbọ́n yín sà. náà ní kí ẹ bá fún mi lórí tó ti tẹ̀sí ìgbọ́n ìgbìmọ̀ ìṣèjọba láti jẹ́ ìṣèjọba. Okay. But so my own contribution that is there. Kí ló fẹ́ fà? Àbí kí ló lè fà? Nígbà wo lè? Ó máa fi ní àlè ló fà. Ìkejì ibẹ̀ ọkọ inú ilé. Kí ló fẹ́ fà fún ọkọ náà? Kí máa fi pa ìgbó àpà kí máa fọwọ́ pé àlè ló fà kí ó máa sọ̀rọ̀ àgbà sí ìṣòro àgbà sí. Nǹkan tó lè fẹ́ mọ̀ lórí ìgbàgbọ́ kò sí something on Okay, sir. So, wọ́n jẹ́ ti gbọ́ ọ̀pọ̀ tán. Ẹni kí ló lè fà á? Kí ọkọ kó pàyàwó ẹ̀tì nílé kó lọ máa yàlè kiri. Àbí kí ló lè fà kíyàwó náà kó lọ máa yàlè kó pọkọ ẹ̀. So, nínú tá a ti máa ń sọ náà pé àkọ́kọ́ náà tí ọkọ àti ìyàwó tán bá gbọ́ra wọn yé wàhálà ni. Hmm àkọ́kọ́ nìyẹn so tí ọkọ ò bá tíyàwó ò bá gbọ́ ọkọ ẹ̀ yé hmm. ó lè fà á kó máa yàlè délẹ́ẹ̀kejì ni pé ṣe rí ọkùnrin authority lọkùnrin nulẹ̀ if a man is not respected enough hmm. obìnrin mi tó bá fẹ́ tó bá fẹ́ sáàfù ọkọ ẹ̀ báyìí àfi bíi dọ́gí hmm. bí ìgbà tó bá fẹ́ gbóúnjẹ fájá ni ó ṣe sáàfù ọkọ ẹ̀ o lè mú abọ́ kan tí o ṣe kódà o lè mọ bomi bẹ̀ o lè mọ bomi ṣọwọ́ kan àfi after all o lè òun náà ó yẹ kó lè lọ bomi fúnra rẹ̀ so obìnrin tí ìbá gbọ́ràn sọ́kọ rẹ̀ lẹ́nu tó yẹ pé gbogbo ìgbà tó nǹkan tó bá ti wà nù ẹ̀ ló máa fẹ́ ṣe kì í ṣe tọkọ àwọn wàhálà yìí ó lè ó lè rí bẹ́ẹ̀ then secondly lórí ọ̀rọ̀ pé a jẹun a jẹun obìnrin tí ò bá mọ náà dá ó ṣeé ṣe hmm. kọ́kọ́ rẹ̀ ó máa ń látàrí bẹ́ẹ̀ obìnrin tí ò bá good in bed hmm. ó ṣeé ṣe kọkọ rẹ̀ ọmọ ìyàlẹ̀ ṣe àmì pé mo sọ fún wa ní lásìkò pé obìnrin míì tọkọ rẹ̀ bá fẹ́ súnmọ́ báyìí yóò yarí hmm. tí ó yarí tí ò ní gbà so irú ọkùnrin yẹn tó bá dẹ̀ wà ní mood èyí ò lè tì jáde. jáde bẹ́ẹ̀. so ṣé wàá rí àwọn obìnrin kan wà tó yẹ pé eh, nínú tó máa ń mọ́bìnrin dó bó ti yẹ pé obìnrin tí ò ní tẹ́lọ́rùn kò sí gbogbo tẹ́ ẹ bá máa ṣe fún bí ó jáde yóò jáde. wàkàtàlíkọ̀ ọkùnrin náà kò sí gbogbo tẹ́ ẹ fi lè tó ọkùnrin lọ́rùn ọkùnrin tí ó bá jáde yóò jáde. Hmm. èyí ń wà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kankan wà pé àfọwọ́fà ni òun náà lélẹ̀ tá à ń discuss. so nínú tí máa ń mọ́bìnrin jáde òkè nígbà tí ọkùnrin bá wà tí ò ilé kò fowó lẹ̀ kò sanwó sukú àwọn ọmọ rẹ̀ ìyàwó ló ń ṣe jàǹjàǹ káàkiri. Hmm. irú obìnrin bẹ́ẹ̀ tí ò bá ní tí ò bá ní mind ó lè yà ni hmm. àbókùnrin tó ń nà ìyàwó rẹ̀ ní gbogbo ìgbà hmm. ọkùnrin tí èé wálé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tóbìnrin bá tíyàwó rẹ̀ bá nídìí ẹ̀ kò ní rí so ọkùnrin tí ò ẹlòmí mò ń gbọ́rọ̀ kan lẹ́nujọ́ mẹ́ta àwọn sọ ńgbà tá à ń yanjú ọ̀rọ̀ gan obìnrin ẹni kí wọ́n lọ bí ọkọ òun léèrè péjọ́ ló ti súnmọ́ òun gbẹ̀yìn ó ti lé lọ́dún kan tó ti súnmọ́ ọmọ ní ṣé ń gbàwẹ̀ ni question tí mo kọ́kọ́ béèrè ni ṣé ń gbàwẹ̀ ni àbó wà lórí òkè àbó wọ kálúwà tó fi wá di pé odidi ọdún kan ò súnmọ́ ìyàwó rẹ̀ so automatically eh, irú ẹni yẹn yóò lé ìyàwó rẹ̀ yóò lé bọ́tà so gbogbo àwọn nǹkan tó lè fà á tó kùn ṣùgbọ́n èyí táwa ń tra àti sọ ni wípé gbogbo ohun tó bá wù kó jẹ́ ó ta ko Eh, ẹ̀sìn bákan náà ó sì tako ìjọmọlúàbí kóbìnrin wa sọ wípé àbí kókùnrin wa sọ wípé àlè ni solution ẹ rí i pé bọ́dà bàbá wa wà rí ìfìwọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní èyí táwọn ò fi ìyàlè àwọn ìyá àfẹ́yàwó iyún sí ni ọkùnrin obìnrin ìfẹ́ gbọ́ kódà mo ti lóbìnrin tó sọ fọ́kọ ẹ̀ wípé ọbẹ̀ tàkọ́ ọlọmọ ìyàlè ń ta ju pé kò gbéyàwó wọlé you understand torí pé n tí Islam fẹ́ protect ó pọ̀ hmm. eh, wàhálà kan dẹ̀ wà táwọn mùsùlùmí máa ń ní ni wípé hmm. eh, ọ̀rọ̀ súnà lọ́dọ̀ wa eh, káfẹ́yàwó méjì káfírùngbọ́nlẹ̀ ká gé ṣòkòtò àwọn awon eni súnà lọ́dọ̀ wa ṣùgbọ́n súnà ká tọ́jú ìyàwó wa eléyìí ò ṣe súnà súnà ká hùwà dáadáa sí ìyẹn ò ṣe súnà. ṣàmọ sọ fún amọ ní morókùnrin tó yẹ pé ó lọ ṣe ákídù nígbà tí ìyàwó rẹ̀ tí tó wà ní tíátà tán tán ṣe cs fún hmm. ẹwòrú nǹkan burúkú bẹ́ẹ̀ ẹni tí ìyàwó rẹ̀ tán ṣe cs fún ìyàwó ẹ̀ tó yẹ kó wà ní in charge ó sì lọ ṣe ó lọ ṣe ákídù ó ti yẹ pé àárín wọn náà padà dàrú torí téèyàn téèyàn bá ti fòótọ́ ṣe náà yóò padà dàrú gbẹ̀yìn náà rè. so. Uh, ó pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi cases tá a mọ̀ rí tí ó jẹ́ pé obìnrin yóò mọ̀ so mo ní obìnrin tí ó bá yàlè yóò yàlè ọkọ tí ó bá yàlè ṣùgbọ́n kéèyàn kéèyàn gbìyànjú láti ṣe ẹ̀tọ́ rẹ̀ hmm. ẹ̀tọ́ obìnrin ni pé kó dáná fọ́kọ ẹ̀ kó túnú ilé ṣe kó tún àwọn ọmọ ṣe kó sì kó má forun dun ọkọ rẹ̀ so ẹ̀tọ́ ọkùnrin náà ni pé kó tọ́jú ilé gbogbo nǹkan máa ń fẹ́ kó provide ẹ̀ kó fi hmm. wọ́n síbi tí wọ́n máa gbé kó hmm. má fi tí wọ́n bá need kó má fi jẹ wọ́n yà ní gbogbo ìgbà ẹ̀tọ́ rẹ̀ nìyẹn ṣùgbọ́n táwọn ẹ̀tọ́ yẹn bá ti ń wá wà violated O lè bí wàhálà ó lè bí wàhálà so àwọn nǹkan ẹni ẹ̀kọ́ náà bá kó jọ kó ṣàánú wa so a ti mọ̀ pé a ti ṣàlàyé n tó lè jẹ́ wàhálà a sì ti ṣàlàyé n tó lè jẹ́ solution so solution yẹn náà ni wípé tó bá wá rí i pé o ní lè continue you had better quit. bẹ́ẹ̀ni. má wàá jòyè pé if I cannot beat them you join rárá o you quit hmm. ni. Hmm. tó bá tàn pé ìgbésí ayé rẹ èyí tó ń bá lọ yóò padà sọ ọ́ di nuisance hmm. yóò padà sọ ọ́ ẹni tó yẹ pé àwọn èèyàn mọ̀ wá ka ọkọ̀ fún láwùjọ ọ̀dọ̀ ọkọ̀ kẹta ló wà yẹn yà tètè quit kó dẹ̀ kó bẹ lọ́hùn fórí ara ẹ kó tó di pé wàá tún wá rọ́ọ̀lù ètò tó tún fẹ́ rọ́ọ̀lù. Hmm, eh, hmm. so just have it at the back of your mind marriage is not all about sex hmm. bó ti ẹ pé sex wà mẹ but ẹ̀kọ́ pọ̀ tá a fẹ́ kọ́ra wa when it comes to marriage ẹ̀kọ́ pọ̀ mbẹ lára ẹ̀ náà ni pé báwo ni mo ṣe fẹ́ bẹ́ni tí ò hùwà mi báwo ni mo ṣe fẹ́ bá gbé ẹni tí wọ́n fi sí kápá mi báwo ni mo ṣe fẹ́ máa tọ́jú ẹ̀ tí màá sì rí tọ́jú báwo mo ṣe fẹ́ control ẹ̀ tí màá dẹ̀ rí control so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó ṣe pàtàkì kọ́lọ́run kó jọ kó ṣàánú wa. àmín àmín wọ́n jẹ́ bí ó ṣe jẹ́. táwa rẹ ni kò wọlé ní ẹja wa lọ ní ìlà a ti sọ fún imam ti sọ pé a lè nínú Quran wọ́n ní kò dáa nínú Bible náà wọ́n ní a lè níyàn o kò dáa o kò bá ẹsẹ. nínú ìjọmọ nìyẹn gan. nínú ìjọmọ ènìyàn a lè kò dáa ìwọ tó bá ti mọ̀ pé o ní happiness nínú home go for counseling first. counseling first. tó bá rí pé kò wọ́ọ̀kì kò ń ṣe pé tó ní tí wàá lè èyí depend on tó bá gbọ́ lẹ́nu counselor tó bá cancel náà ni pé àkíní ò lè wọ́ọ̀ pé the only thing náà ni pé kó ní kálukú mọ̀ lọ́lọ́tọ̀ọ̀tọ̀ aha there you can go ahead. you can go. Bẹ́ẹ̀ni so ẹ má yẹ ká rò pé ìta ni happiness wa wà àbí nítorí pé ọkọ ilé wa ò ṣe ṣe understand so ọlọ́run máa ṣe rọrùn fún ọ. so mo ń ṣàlàyé nípa àwọn ọkùnrin ẹlòmíì ò ní tí ìtọ́jú ilé débì kan hmm. yóò bẹ̀ yóò àmọ́ meanwhile torí pé ẹlòmíì hàn ó ti hàn ló ń jẹ́ kóbìnrin ó sáré tẹ̀lé. Hmm ìgbà tí bùkátà bá wá dé wàhálà ó wà á dé bẹ́ẹ̀ sì ni wọ́n lọ fọwọ́ ara rẹ fa wàhálà so lẹ́yìn kó kọ́kọ́ ṣe sùúrù torí pé nínú téèyàn fi tọ́jú obìnrin náà rísíkù wà ń bẹ̀ náà ó gbúdọ̀ wà buoyant financially buoyant kì í ṣe pé o tọkùnrin nìkan torí pé obìnrin tó ń fẹ́ náà ó ṣá ó kéta fún tó bá di pé ò ní lè kéta fún obìnrin tó bá fẹ́ tó tún máa wá dá wàhálà alẹ̀ tí ó fẹ́ dabi tó ti tòrú tẹ́lẹ̀ ó gbúdọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Hmm torí pé inna Allah yuridu bikum yusra wala yuridu bikum usra ìrọ̀rùn lọ́lọ́run fẹ́ fún wa ọlọ́run ò fẹ́ ìnira fún wa so káwa fúnra ara wa ká mọ̀ àtún wa fọwọ́ ara wa ká mọ̀ fi fà nira sínú ayé ara wa ní tó jẹ́ súnà tó pọ̀ kì í ṣe pé ìyàwó tó pọ̀ nìkan ni súnà tó bá wá fẹ́yàwó rí pé o ti kápébù dáadáa kì í sì ṣe nǹkan téèyàn máa ń ṣe náà tíyàwó léèyàn gbúdọ̀ gbọ́ ọ sọ fún ìyàwó rẹ ọ fẹ́ ṣe nǹkan báyìí yóò sì ìdọmọ ẹ̀yin méjèèjì ìyẹn ni pé kí lèèyàn ó lè bá a tó ṣùgbọ́n ìwọ ara ẹ èyí tó ti ń gbé gan o tí rí gbé o ti wá ń sáré ìyàwó ẹlẹ́kẹ̀ bí wà á irú àwọn táwa ní táwa nàìjíríà diaspora náà làwọn náà wà lọ́dọ̀ tí ń lọ àbí diaspora lọ́dọ̀ wa nàìjíríà bíi náà àwọn táwa lẹ́sìn tí nǹkan èbó ń ṣe at mm. end of the ṣé owó tí ń gbà ṣó tiẹ̀ ṣó tóun fúnra rẹ̀ ná ẹnìkan ń sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní à bẹ́ẹ̀ bá bàbá bírú wa bá fẹ́ yàwó kejì ọrùn ọlọ́run la fẹ́ sí ọ̀fẹ́ sọ́rùn ọlọ́run o torí ọlọ́run ti sọ pé tọ́ ọ̀bá ti lè ṣe déédéé fàwa ìdá lọ ya jókòó tẹyọ kan rẹ mọ rọra mánéèjì nǹkan rẹ báwa nítorí pé o fẹ́ tẹ̀ lófin ọlọ́run èyí tó ti wá tó lẹ̀ náà o fẹ́ bàjẹ́ kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ o ọlọ́run kó guide ẹnì kọ̀ọ̀kan wa alright kó mọ̀ guide wa astray kó mọ̀ lead wa astray padà. tó ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ ti gbọ́ yẹn kábàárẹ̀ èèyàn kankan kò wọlé mọ́ àwa ṣàtìsọ ti wa pé àlè kò dá fọmọlúàbí tí nǹkan bá wà láàrin ìyàtọ̀ pé ọjọ́ parí ẹ wá ẹ wá sọ́dọ̀ counseling advice ẹ wá àwọn ọmọ àbí kan lọ fún counseling. so ìṣẹ̀lẹ̀ yẹ pé ẹ wá ní à àlèlùkọ̀ ọkọ àtìyàwó ìdá tó tó a máa pàdé ní lágbára lágbára lórí ètò inṣàlá kí bàbá wa wà rí ìṣòro bàbá wa ọlálérè tún àkí gbogbo wa pátá pátá zàlẹ àwọn èèyàn tó jọ so agbára ọlọ ẹ̀yin la máa bá ẹ̀yin náà ẹ máa máa rí ẹ má gbé gbọ́ yorùbá dáadáa tó kó dàbọ̀. ọ oh, masha allah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. tó ah wọn ti lọ ẹ jà ní comment àmín àmín àmín àmín àmín tó èèyàn wa ẹ má gbàgbé láti bá wa sọ fáwọn èèyàn pé kàn bá wa like kàn bá wa comment kàn bá wa share ẹ̀yin náà èèyàn mélòó lẹ invite bàbá wa Risaalani invite àwọn ọ̀rẹ́ yín yẹn gbogbo àwọn ọ̀rẹ́ yín tó wọ́n sọ pé um, àwọn fẹ́ níyàwó mẹ́rin márùn yẹn ẹ invite wọn wá sórí program wa kàn máa gbọ́ ètò bóyá mind wọn bóyá wọ́n máa change bóyá wọ́n máa change tó èèyàn mi àlè yíyàn kò dáa kò ó tiẹ̀ fún ọmọlúàbí kò dáa fọmọlúàbí ẹ jẹ́ gbàgbé nípa Quran ẹ jẹ́ gbàgbé nípa Bible kò dáa fọmọlúàbí ẹ má yẹ ká pé a ò rí happiness nínú ilé ẹ ọkọ ẹ kò fòkín fowó oúnjẹ lẹ̀ tó la fi sọ lórí program wa yìí níbi last step ẹ jẹ́ káwọn obìnrin náà ṣiṣẹ́ tó bá fọkọ tó bá ní kó má níṣẹ́ lọ́wọ́ ìwọ náà ṣiṣẹ́ wá bó ṣe lè ṣiṣẹ́ tó yẹ kó wàá dá dúró fún rẹ tóbìnrin ò bá níṣẹ́ lọ́wọ́ tí ò bá níṣẹ́ lọ́wọ́ nǹkan máa tibẹ̀ jáde o ẹ jẹ́ káwọn obìnrin náà ká níṣẹ́ lọ́wọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ ṣẹlẹ̀ sáà nǹkan tí mò ń sọ ẹ ká jẹ́ obìnrin tọkọ gan máa rí pé àà ah, uh-uh, o lè ṣiṣẹ́ so tí ọkọ bá wá ń ṣe kọkọ kò fowó oúnjẹ lẹ̀ a máa lè rí ibì kan láti sọ pé ok èmi náà kú níṣẹ́ lọ́wọ́ láti lè máa help ọkọ wa ṣẹlẹ̀ sáà ọkọ tí ò fún yín lówó oúnjẹ tí ò ṣe gbogbo ẹ̀ àwọn ẹlòmíì wá believe pé yíyan àlè yẹn ni the next thing is not the next thing tí ẹ bá lè fara dà mọ́ ẹ divorce oníkálukú máa lọ ń lọ ẹ ṣe rẹ stand nǹkan tí mo sọ tẹ́ ẹ bá lè fara dà mọ́ ẹyẹ kó oníkálukú lọ ń lọ ẹ obìnrin lọ divorce kó tẹ ṣe ó lè ṣe ìyàwó mi divorce is not the end of the world ẹ̀yin ọkùnrin náà ẹ̀yin ọkùnrin náà ẹ sọ ẹ sọ fáwọn ìyàwó yẹn à on style kan tó ń fún mi yìí ó ti sú mi o kó lọ kọ́ oríṣiríṣi style èwo ní style ẹyọ kan yìí nísìlẹ̀ fún wa bọ́ síta pé a lè kàn ìyàwó yín ò mú jẹ́sẹ̀ ẹ sọ fún un darling mi láìkì kínní bábábábá ẹ̀ ni oúnjẹ báyìí ẹ fi sí catering school kó ìyàwó náà wọ́n máa kunu tó obìnrin mi lágídí ò mú jẹ́sẹ̀ obìnrin ò mú jẹ́sẹ̀ ọkọ ẹ̀ dẹ̀ sọ fún ẹ ìwọ náà jáde àwọn ọ̀rẹ́ ẹ̀ tó mú jẹ́sẹ̀ ló bá wọn pé ẹjọ́ o báwo ló ṣe ń ṣe báwo ló ṣe ń dín ata stew báwo ló ṣe ń ṣe ẹ̀fọ́ onírú ẹ jáde síta tọkọ yín bá ti sọ pé dálì ò mú jẹ sè ìwọ náà jáde síta kó o lọ sóúnjẹ àbí wò tó yẹ pé ọbẹ̀ ẹ̀gàn ò ta sánsán ọkọ àwọn tó dẹ̀ wá ń ta tẹ́ pé ó ta sánsán ọkọ máa lọ jẹun bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ láyé létí kó tó bá yà kò ní wálé mọ́ ẹ ìmájí o ò mú jẹ́sè o ò mú ojú style kan lọ o ò mú irun ò mú ram kó gùn kó báyẹn ó máa àwọn ọkùnrin sì yóò ní sùúrù ogun yẹn wọn á jáde síta àwọn obìnrin tí ọkùnrin bá ti fún ẹ pé dálé ah kíní ilé wú mi jẹ o ò dẹ̀ mọ̀ sí ìyá ọlọ́wọ́ kọ́ wá bó ṣe máa kò sí nǹkan tá a fẹ́ ṣe ẹ má ṣì mí gbọ́ o kò sí nǹkan tẹ́ bá fẹ́ ṣe tó bìrì ọkùnrin bá fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ ṣe tó bá fẹ́ yan àlè ó máa yan àlè ṣe ní sàgọ́ tí mò ń sọ bọ̀ tó bá yẹ pé ó ti wá jọkùnrin tó jẹ́ pé ó wà straight forward ó ti sọ fún ẹ pé à dálé lọ kéré tó ṣe kí ni o mọ nǹkan kan ṣe o mọ orun ṣe tó ti fi style sọ fún ẹ báyìí ẹ jẹ́ káwa náà change ẹ jẹ́ ní the next thing pé à ó ṣe ẹja wọ́ bó ṣe máa dá ní kejì pé káwa bọ́ síta káwa bẹ́ síta ká máa lọ ní àlè obìnrin àlè ọkùnrin ọlọ́run ò fọwọ́ sí i quran ò fọwọ́ sí i bible ò dẹ̀ fọwọ́ sí i ó dẹ̀ lòdì sí ìjọmọ ẹ̀yìn ìjọmọlúàbí náà àlè yíyàn kò jẹ́ kò ṣe nǹkan gidi rárá torí àwọn obìnrin mi tó wà ń ta nísìnyí àwọn obìnrin tá wà ń ta nísìnyí àti ẹ̀ fi pamọ́ rárá nípa àlè yíyàn yẹn ṣe ẹ̀rọ sáà kan tí mò ń sọ àfipamọ́ nípalẹ̀ yíyàn kò tọ́ sóbìnrin láti ná ọ̀rẹ́ ọkùnrin kò tí ọ sóbìnrin kó tó pé her ah, best friend mi nìyẹn ní ọ̀rẹ́ ọkùnrin tẹjọ ń sọ̀rọ̀ all the time àwọn ọkùnrin máa ń jowú gan ọkùnrin jẹ́ ẹnìkan tó ń jowú gan ṣe understand kò jẹ́ pé kó má ní ọkùnrin pé tó ń check ẹ pé àbáwo ah, ni o ọkọ ẹ ń kọ o ọmọ ẹ ń kọ o bóyá pé gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ ńlẹ̀ ó wà lọ́n rò fún ọkùnrin yẹn náà gbogbo nǹkan tí ṣe understand nǹkan tí mò ń sọ àwọn obìnrin ẹ jẹ́ ká mọ̀ pé this and this right is right left is left ṣẹ̀rọ sáà nǹkan tí mò ń sọ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká make sure pé àlékọ́ ni the next solution nǹkan ló máa solve gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ilé wa extramarital affairs nǹkan ló máa solve gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ilé wa solution kẹjẹ ká lọ wá. ẹ má bínú èèyàn kan ló ń pè èèyàn kan ló ń pè mọ́lẹ̀ mo wà ń live video ṣe fẹ́ bẹ́ wa dá sí ni. so ẹ̀yin èèyàn mi so ẹ má bínú àwọn àwọn ìyáálé mi ló ń pè mí àbíyàwó àbíyà ọkọ mi náà ń pè mí so ẹ̀yin èèyàn mi ẹ̀yin obìnrin ọ̀rọ̀ ni mo ti sọ yẹn sílẹ̀ ẹ jẹ́ ká wá ẹ jẹ́ ká wá nǹkan tí ó máa solve nǹkan tó bá ń ṣẹlẹ̀ láàárín àtàwọn àtọkọ wa ni ọkọ wa ò kí ń fún wa lówó oúnjẹ especially àwọn obìnrin ṣé mo pé tẹ́lẹ̀ obìnrin wọn obìnrin ò gbọ́dọ̀ sọ pé òun ńlá lè níta but ó wá jẹ́ nǹkan tó yẹ pé nowadays dia wọ́n wà buoyant láti sọ pé ah kan báyìí ló ń ṣẹlẹ̀ wọn ò ṣe ẹrẹ sáà kan sí wọn sọ which is ó jẹ́ ìdójútì fáwọn obìnrin ṣe understand so ẹ jọ ẹ yẹ ká change the next thing pọpọ ẹ jókòó tó bá dẹ̀ ti rí pé kò work out láàrin yín o ti ṣe for many years kò work out then leave that marriage má rò pé wọ́n máa fi bú mi pé ah ó fọkọ sílẹ̀ no kò work out ni kò work out ọkọ ọkọ ẹ máa nẹ nẹ nẹ nẹ torí ó wá rí ó wá jókòó síbẹ̀ ó wá tún lọ ń yànlẹ that's not the solution ẹ jẹ́ ká wá solution sí ni ṣe understand nǹkan tí mo sọ Ọlọ́run máa wà pẹ̀lú wa ẹ jọ àwa sáwa mi ẹ jẹ́ ká share ẹ jẹ́ ká pé àwọn èèyàn pé ẹ wá máa wo program wa so thank you so much Ọlọ́run máa wà pẹ̀lú àwọn obìnrin ẹ̀yin ọkùnrin ẹ tọ́jú ìyàwó yín o ẹ̀yin ìyàwó náà ẹ tọ́jú ọkọ yín dáadáa ṣìnà ò dáa o àgbèrè ò dáa àlè ò dáa òun làwa ti ń sọ fún yín báyìí torí wọn lè máa lọ péèjì kankan máa sọ fún yín pé àlè dáa o tó bá jẹ́ pé òun ló ń dùn yín inú àlè ò dáa o kò bá àmọ́ dùn yín inú kò dáa especially tẹ́ bá ti lọ́mọ irú ọmọ bẹ́ẹ̀ àlùbáríkà ọmọ bẹ́ẹ̀ àlùbáríkà máa jìnnà sí irú ọmọ bẹ́ẹ̀ ọmọ tó wáyé pé ìyá ẹ̀ ń ṣàgbèrè especially tó yẹ pé obìnrin ń ṣàgbèrè tó dẹ̀ lọ́mọ ńlé ọkọ tó ní àlè àlùbáríkà ọmọ bẹ́ẹ̀ yóò jìnnà gan-an so ẹ obìnrin ẹ jọ nítorí Ọlọ́run àárọ̀ wa jẹ wá alẹ kì í ṣe nǹkan dáadáa àlùbáríkà àwọn ọmọ wa ló jẹ wá lógún òun ló jẹ torí àwọn ọmọ náà la ṣáà fi ṣe gbogbo nǹkan tá à ń ṣe so so ẹ ṣe yàn mí àmàrí next week thank you so much.